broadcasting tutorial. We are Citadel of Learning. of bá fẹ́ kọ́ bá ṣe sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. we go go broadcasting tutorial. Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lóòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi ẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí broadcasting tutorial at gmail.com. ten thousand naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ẹ̀bùn yẹn máa hàn dé ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. àwìn gbòǹgbò broadcasting tutorial ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. ọmọ Yorùbá ni mí ilẹ̀ Yorùbá la bí mi ìwọ̀ oòrùn Nàìjíríà kò lè fọwọ́ sọ̀yà. tẹnitẹni ìkísà lọ́la tán. ìmúlónì kánbó àgbọ̀nsalẹ̀ lónìí họ́wù họ́wù. ìran yorùbá ló léde àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọmi bí. agbẹ́dọ̀ ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní yorùbá pọ́nbélé. lórí ẹ̀rọ ayélujára. ní pàtàkì fáwọn ọmọ yorùbá ti ń bẹ lókè òkun. amẹ́ríkà united kingdom france spain ireland italy germany austria switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kọ́ mọ̀ ń yọ lọ wá kọ́. tó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. ṣé mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyà kọ́ pẹ́rẹ́. bàbá jẹ́ àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún ẹ̀yàn la gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alúrọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. àjàó àró awíkóńkó aṣọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padàbọ̀ ọ̀ràn míyàn. pèdèpèdè apèdè má pèdè jọ ọmọ elédè tó soge. àtẹ̀dẹ̀ àtàṣà. ọlọ́run ọba fúnra mọ́ni. gírámà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 乖乖。 mo tún ti dé ọmọ adúró fọ́ ti lé gbangban. alákàndá. òtítà lè mọ wọ̀lú bí eré bí àwàdọ́ ọmọ rẹrù mọ́ sọ. àìrè yín nìyí ọmọ yẹko yẹko ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdò yẹdò. èyí tó fún pin bẹ́ẹ̀ gbọ́n ó nìyí ọmọ yẹnuyẹnu àkàndọ́ ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Àjàó àrùn Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe kò sí nǹkan àkàndá mo kí n kú ọjọ́ méjì mẹ́ta bọ́ bá sáà ti ọjọ́ méjì mẹ́ta tá gbígbọ́ra ẹni ẹ̀kọ́ àti làákìrá ẹni. Olúwa àlàkàndá ọ̀rọ̀ mo dọ́dẹ̀ o ní eré bí àwàdà mo ṣe wẹ́rẹ́wẹ̀rẹ̀ wẹ́rẹ́dè wẹ́rẹ́ náà mo wọ̀ lúwa náà nù. ẹ mọ̀ wo pé kí ló dé tọ́jẹ́ pọ́wọ́ ọ̀rọ̀ lẹ́là kàndá mú kinní ọ̀hún sí wáyé tí ò jálẹ̀ ìsira. ẹ̀mí mọ̀ dé. paluda paluda láàárọ̀ kọ́ paluda paluda láàràdá. dádì mọ̀ mi brọ́dà. ọ̀dà kẹ́yìn ọmọ ṣe nǹkan lọ́nà kan ṣoṣo nígbà míì náà. ó yẹ ká ní kọ́nà lọ́ra yé gan fúnra rẹ̀ níkọ̀rọ̀. Uh. kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé kò ní bàjẹ́ fún yín kò ní gíga gíga là bọ́jọ́ gíga gíga là bàgbà ẹ̀ mọ̀ ganrẹ̀ nílọlẹ̀ nígbà kọ̀ọ̀kan akúsinmi aláyọ̀ tòní. ẹni tá a bá dóde jó tí ń jó àtúnṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ mọ béèrè lọ́wọ́ rẹ̀ pé sára ilé àbí ò lé. ìbéèrè tí mo kàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ yín ni pé báwo ni sáfíìsì òní ẹ̀yin tẹ́ lọ ṣọ́ọ̀ṣì. ṣe gbàdúrà fáwa tá a lọ àwọn ọmọ bẹ́lí àlè akúnta àwa kẹfẹ́rí káfẹ́rí yò apọ̀ ń tàbí ẹrẹbẹ àwọn òní ṣọ́ọ̀ṣì kankan ń lọ ṣùgbọ́n yìí tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì tẹ̀sí nígbàgbọ́ nínú àdúrà alfa ṣe gbàdúrà dáadáa fún àwa tá a lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ mọ̀ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ fáwa tá a lọ náà ni o bàbá ọmọ òní jẹ́ kí tí mọ́ọ̀nù lọ́rùn kọ́ wa lajúlẹ̀ kọ́mọ tó bí ọwọ́ ọ̀run àpáàdé báàmì olùṣọ́ àgùntàn ni wọ́n ń bẹ lọ́rùn báàmì gan tiẹ̀ ní ẹjẹǹtì tí ń fáwọn èèyàn nílé gbogbo ẹ̀yin tí baba yín ṣẹ̀ṣẹ̀ kú tàbí tó ẹ̀ṣẹ̀ fẹ́ kú tàbí tí yàyà yín ti kú ìyá àyà yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú ẹ kọ́ńtàtì mi owó díẹ̀ náà lẹ́sàn ẹ̀sàn wo ilé látàyè báàmì ọba ń fún wọn nílé lọ́rùn àkàndá ò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo ní mo ti dé sẹ́ àbẹ̀wò tó ń là wí tún wí. alákàndá mo wọ̀lú wá. a máa gbọ́ wìrìwìrì lónìí o wìrìwìrì wìrìwìrì lẹ́nu àkàndá àwìn kọ̀ọ̀kan. òdòdè o. lọ́jọ́ jímọ̀ ìjẹta náà ni mo rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi olóyè dókítà Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòhoṣà. ooo alákàndá. a lọ sọ̀rọ̀ mọ̀lẹ́bí. amọ̀mọ̀ rí. kí ló dé tó fẹ́ mọ tá a sọ ọbẹ̀ bíi wa tán ni. ẹ̀yin dàbí mi. Yorùbásà ló ní kángun ló ní kángun agbárápá lọ́kángun sọ́lọ́. Kí mo bá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi, kí lèmi àtẹ̀gbọ́n mi sọ́lọ́. Ọ̀bọ̀ lónìí. Àlóyà gàjọ̀ gbádùn. A sọ̀rọ̀ nípa Madam Odúpẹ́ Onídìrí. Gàgàndà. A sọ̀rọ̀ nípa Sọ́yẹ Kórí bẹ́ẹ̀ yín tẹ́ bá mọ woman tí wọ́n pè ní Sọ́yẹ Kórí bẹ́ẹ̀ ẹ lé bẹ́ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe mọ́ sẹ́ǹdì ẹ̀ sí wọn ti fi dọ́dọ̀ wọn ẹjọ́ kan pé máa nǹkan dáńkú báyìí ọ̀fẹ́ sọ̀rọ̀ ń parí. a sọ̀rọ̀ nípa ọláìyá a sì sọ̀rọ̀ nípa bọ́lá ahmed tinubu a sọ̀rọ̀ pa yorùbá nation pépèpé náà lágbègbè àwọn bàbá onísọ̀nà kánkànkan látàbí òléwúre akandahun ní pẹ́ lórí ètò yìí. alákàndá mi mọ̀ rí. bí n bá ti ń pẹ́ jù ẹ máa fún mi ní sáà pé máa lọ máa lọ máa lọ máa lọ ń sì máa lọ. alákàndá mi wọ̀ wá alákàndá ọ̀rọ̀ mọ́dọ̀ dadi mami broda bọ̀ o. ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú ti ọláìyá igwe ọláìyá igwe oríṣiríṣi ọ̀rọ̀ lọ́lẹ́jẹ jáde lánàá ńgbà tá a rí fídíò kan lórí ẹ̀rọ ayélujára bó tiẹ̀ jẹ́ pé fídíò náà ọwọ́sì àgbọ̀dọ̀ play rẹ̀. bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe làáwé fídíò yẹn báyàn lọ́kàn jẹ́ ó bomi tútù séèyàn lọ́kàn irrespective of ojú tó wò kíkálukú ó fi wò ó àkàndá mu nítorí bí ọmọ ọba dáràn níṣẹ́ lórúkọ ìgbà tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan mo ní ọlá ìyá igwe mi ò dárúkọ ẹlòmíì kò sí bọ́ọ̀sì porí ajá tà ní perí kòkò lóòótọ́ ni pé mo sọ pé aláìlọ́la yẹ ṣùgbọ́n àwọn àkókò kan wà táwọn èèyàn kan máa ń bá èèyàn chẹ́ẹ̀kì ìgbésí ayé èèyàn oríṣiríṣi kọ́mẹ̀ntì ló ti jáde nípa fídíò tí Ọláìyá Igwe ṣe tó lọ sí lẹ́gbẹ̀ẹ́ òkun níbi tó ti lọ gbàdúrà tó lọ tọrọ tó lọ bẹ̀bẹ̀ fún àṣeyọrí Bọ́lá Ahmed Tinubu wẹ́ẹ́ èmi ìbá ní kọ́lá ìyá ọmọ wulẹ̀ darẹ̀ láàmú Ọlọ́run bá ní fìyàn sípò Ọlọ́run bá ní yọ̀yàn kúrò nípò bọ́ bá wà nínú àkọọ́lẹ̀ ìrìn àjò ìgbésí ayé Bọ́lá Ahmed Tinubu pé yọ̀ọ̀dà rẹ̀ yọ̀ọ̀dà kátàkìtì káforígúnlẹ̀ kákórira kákórira yẹ kákórira gbogbo everything tọrọ mọ yọ padà dá ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ bí ọba sí nínú àlàkalẹ̀ ọlọ́run pé Bọ́lá Ahmed Tinubu ọjà rẹ Nàìjíríà wàláì ká campaign láti ìsìn di December tí ń bọ̀ kò ní jẹ́ ọlọ́run nìkan ní fi ní jọba ọlọ́run nìkan ní yọ̀yàn kó little mistake little details ọmọ ń fìyàn sípò ńgbà míì little details máa yọ̀yàn kó nípò nígbà míì ìfojúrẹ́ náà àìlákàkún nígbà míì a máa jẹ́ èèyàn ó débi ó lè má jẹ́ èèyàn ó débi tí ń lọ ńgbà míì so Mr. Ọláìyá Igwe ẹ bá fi gbogbo kínní ọ̀lẹ̀ fọlọ́hún kò dìgbà tẹ́ ẹ bá sọra yín sí bímbí ọlọ́hún ká tó mọ̀ pé ẹ kéde àtìlẹ́yìn yín fún Bọ́lá Ahmed Tinubu your voice alone is enough bẹ́ẹ̀ bá ṣe skit nítorí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fíìmù nítorí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe advert nítorí ẹ̀ ó ti tó láti kéde àtìlẹ́yìn ẹ̀ lóòsà ẹ má fi òòsẹ̀ sí mọ́ ẹ fi òòsẹ̀ sín ẹ dúró sẹ́gbẹ́ òkun àdúrà tí nìkan ò lè gbé Bọ́lá Tinubu débẹ̀ àwọn èèyàn ni ó dìbò àdúrà níṣẹ́ tí ń ṣe nínú ìrìn àjò ìgbésí ayé ẹ̀dá ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ìgbésẹ̀ ni Bọ́lá Tinubu mọ̀ bẹ́ẹ̀ ló ṣe rìnrìn àjò káàkiri ní campaign káàkiri ní ṣe consultation káàkiri tó bá nígbàgbọ́ nínú àdúrà nìkan Bọ́lá Tinubu ìbá jókòó sínú ilé ẹ̀ ìbá máa fa tẹ̀sùbá àṣàṣà rin ìbá ń pe àwọn ó lówó láti pa àwọn àfa jàǹkànjàǹkàn yẹ wọlé alúà ẹ má jáde kó òǹbí ẹ má rọrùn èmi nìkan ni ẹ má ṣàdúrà fún èèlò lẹ́gbà ẹ à tẹ bá fún five million fún fifty million ó lágbára débẹ̀ so àwọn kankan wà tọ́jà pé pẹ̀lú ìfẹ́ ta ní síyàn ìmọ̀ ń jẹ́ ká ṣe láṣẹ jù ṣùgbọ́n kì í ṣe to the extent pé èèyàn wá sọra ẹ̀ sí. Si, ìgbéǹbì ọmọlúàbí bí bá a ṣe wáyé gèdèǹgbè báyìí ni mo ṣe ń wo àkànṣe ọláìyá mo rò pé yóò gbé gbogbo ráúrá náà síta ni ìgbà tí wọn ó fèsì ẹ mo kọ́kọ́ wò pé ṣé kinní ríìlì ṣé ò omi ló ni àbí ta gbangba kí ló dé kí ló rò dé bẹ́ẹ̀ àwọn òun so mo wá rí i pé egwe ni ńgbà tó fèsì kámẹ́rà tó ń the has been done already ọ̀gá wa egwe ọlọ́run Lọ fẹ́ ọ lóòótọ́ nìdílé wọn ràn ọ lọ́wọ́ ńgbà táìsàn táìsàn dé tẹ́bí sá tọ̀rẹ́ sá lè má sá o àwọn tó yẹ kó dìde ràn lọ́wọ́ ò dìde ràn lọ́wọ́ ṣùgbọ́n bí wọ́n dìde ràn lọ́wọ́ ẹ̀yin náà ti kéde solidarity yẹn fún un ẹ̀ ti jẹ́ kó débẹ̀ yẹn because internet ò kí ń gbàgbé nǹkan yóò ẹ kéde kándìlìtì ẹ ẹsùn ẹnìkan ìgbàdógóje kándìlìtì ẹ̀rọ ni íńtánẹ́ẹ̀tì ò ní gbàgbé àwọn kan fast finger là ń pè wọ́n wọ́n ti sáré download ẹ̀ wọ́n kìbù ẹ̀ wọ́n níbi tán máa kọ́pì ẹ̀ sí archive gbogbo ẹ̀ yọ wà ń bẹ̀dà rọmọdọ́mọ. how your children fail ṣe é sọ fún akẹ́ tó ṣe é gbà tẹ́ ẹ ṣe tán kí làwọn sọ kí làwọn sọ sínú wọn dùn sí i kọ́mẹ̀ntì tí wàá ń jáde lẹ́yìn ìgbà rẹ̀ ń kọ́ because mo mọ̀ páwọn èèyàn ó ti ṣépè fún rẹpẹtẹ well nípa ìpè tó wù ká yí ọsẹ kò lè mọ yín àkọ́kọ́ ni pẹ́yìn lẹ lára yín ntọ́ bá sì wò ilẹ̀ lè fara yín ṣe anybody tí bá ń ṣègbè ìjẹun ara ẹ̀ ń yà ni èèyàn lè kọ ìhà èèyàn lè sọ ìhà tiẹ̀ sí ó nọ́mà ayé tá wà ayé kan criticize wa ká criticize èèyàn ni àyè gbọ́dọ̀ wà fún criticism ẹni tó bá tí ó bá fẹ́ kí wọ́n criticize òun kọ́mọ wulẹ̀ dáwọ́lé nǹkan láyé kìí ṣe nàìjíríà nìkan o káàkiri àgbáyé wọ́n ti ń ṣe so anybody tó bá ti wá. so gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ ọláìyá egwe mo ní possibly ẹ̀yin gan lè ti realize mistake yín pé àìbádẹ́ ti má ṣe bẹ́ẹ̀ yẹn o because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé ìgbà tá a bá ṣe ló tó máa ń dàjọ wa lọ́wọ́ gbogbo ìṣẹ̀dá tí ń bẹ lé ayé òye yé mi pé whatever tá a bá ń ṣe lójú wa ń máa ń da until tá a bá réèyàn pé wá ṣàkíyèsí pé n tó ṣe yẹn kù díẹ̀ káàtó tá a bá bi Bọ́lá Ahmed Tinubu òǹkà sọ pé ẹ ti go far yes well Ọlọ́run nìkan ló lè dájọ́ àfẹ́yìn pínran òòsà òkè nìkan ló mójú àmọ́ òkùnsìkà but kò tẹ́fà tó wù kọ́ ẹ má blame ara yín ẹ̀dẹ̀ má rí nǹkan tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bíi priority ẹ má jẹ́ kó mú irú àròkàn débi tí ẹ máa kábàámọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ ti wáyé well àìmọye èèyàn ni wọ́n fi òwò ẹ̀ hàn tó jẹ́ pé nǹkan aburú ló ṣe ẹ̀yin ò ṣe nǹkan aburú ìfẹ́ tẹ́ ní sẹ́ni yẹn lẹ́ fi ṣe nǹkan tẹ́ ṣe well àkàndá ọ̀rọ̀ Awíkonko mo fẹ́ make reference sí kan nínú. No kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹnì náà go too far apik gbólóhùn kan tàbí méjì nínú ọ̀rọ̀ rẹ̀. ọláyà igwe hmm, hmm. ọlọ́run dá ọlọ́run kẹ́ ẹ nítorí pé ó fún ẹ lókìkí níwọ̀nba ó jẹ́ àwòkọ́ṣe láàrin ìran yorùbá nítorí eré yorùbá nítorí yorùbá ni òṣèré òkìkí lò nínú ayé. No ṣùgbọ́n ó dìde ó bọ́ sí òhò nítorí àti dojú Yorùbá bolẹ̀. now àwọn èèyàn máa ń lọ fà with sentiment at emotion wọn ọ̀nà wo lọ láì yáfi lọ ló fẹ́ fi dojú Yorùbá bolẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe mistake àwọn nǹkan tí ọkàn wọn máa ń kó kàrámẹ̀. Yorùbá bolẹ̀ láti ara Tinubu tó jẹ́ pé òun àlùmọ́ọ́nì tó ti jí kó tó fẹ́ secure tí ò fẹ́ kẹ́nikẹ́ni ó lè gbà lọ́wọ́ òun àtàwọn ọmọ òun ló ṣe ń lọ díje president tí ò ṣe nítorí ìjùmọ̀ yorùbá ìwọ lọ bọ́ sí òhò. mi ò ní play ẹ̀jù báyẹn lọ ọ̀pọ̀ díẹ̀ bóyá five three minutes thirty nine seconds or so kí ni mo fẹ́ pick? ń bẹ̀ ẹni ní àwọn àlùmọ́nì tí bọ́lá tinubu ti jí kó nǹkan kan. kan So pé Tinubu ló ń dìlé Yorùbá nation ló against Yorùbá nation tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ Yorùbá nation ẹjẹ́ àfàwọn olóṣèlú lẹ̀ kò sí nǹkan tó kan Bọ́lá Ahmed Tinubu ń pa ọ̀rọ̀ Yorùbá nation àárígbà o àárígbà o kò ní ọwọ́ Tinubu ń ná so ká má mú àtàmọ́ má àtàmọ́ eh, ẹnìkan jíwókó lágbájá jíwókó tàmẹ̀dún jíwókó gbogbo olóṣèlú la lè nà ká lébù bẹ́ẹ̀ sí kò sẹ́ni tí wọ́n fi sídìí ẹ̀ tí ò ní jẹ bó jẹ́ mi ni bó jẹ́ wọ ni àfi tá a bá fẹ́ parọ́ tanra wa lókù bí pásítọ̀ pásítọ̀ Enoch Adébóyè débẹ̀ lọ́la yóò chẹ́ǹjì bàbá ò ní lọ bẹ́ẹ̀ kọjá sálárì àti àláwáṣìṣẹ́ nìkan ni ó gbé lọ the best imam in Africa best imam in Nigeria tó bá débẹ̀ nǹkan kan lọ́mọ lásọ lọ sọjá yé wà sẹ́ńtímẹ́ǹtì ká mọ́ wà sẹ́ńtímẹ́ǹtà ká mọ́ mú òmúlòmù ká mọ́ pàjálọ̀bọ̀ fúnra wa so ntọ́lá ìyá ṣe kọ̀ọ̀kan ọ́ dé gbogbo lẹ́fù yẹn díẹ̀ ní tàlàbánú apẹ́ẹ́dún díẹ̀ ní tàlàbá nínú apẹ́ẹ́dún now lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu pápápá. Pa, pa, pa àwọn èèyàn kan ń gbé ìgbésẹ̀ lókè ọya tọ́lá ń gbé Yakubu Dogara wà nù wọn ló kó wọn sòdí tí wọ́n ní wọ́n ẹ̀ńdọ́sì Àtíkù Abubakar pé àwọn ará òkè ọya ẹ̀ńdọ́sì Àtíkù Abubakar àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí ní káyà sókè pé à ah, só ti tán o wọ́n ti dalẹ̀ o wọ́n ti dalẹ̀ o kò sẹ́ni tí nǹkan rí òwù Yakubu Dogara ah, ọmọ PDP ni olólùfẹ́ àtìkù ni ẹ̀yà kan náà jọ ni wọ́n ó lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ kó sọ pé kàtìkù ọ̀ wọlé ẹ̀ńdọ́ọ̀sì yàtọ̀ sẹ́ni fẹ́ dìbò ó ẹ̀ńdọ́ọ̀sì ni nǹkan ló fẹ́ dìbò náà o nǹkan ni yóò di gbogbogbò kò ní ju one vote lọ ìyẹn lè kéde àtìlẹ́yìn fún olóṣèlú kan kó olóṣèlú yẹn má wọlé o kò má ta o handwork kálukú ló máa judge nbí kálukú bá iṣẹ́ ló máa judge ọ̀nà tí kálukú gbé tiẹ̀ gbà ló máa judge ntí kálukú fẹ́ ṣe fún lu ló máa judge so ẹ má jẹ́ ká fi mọ́ra wọn pé bọ́yá torí òṣèlú ni ó jẹ́ kí kinní kan ṣe gbá ni ó jẹ́ kí ìkòkò ẹ̀já mu lọ́tọ̀ọ̀tọ̀ now n tó gbé mi wá gangan ọ̀rọ̀ Mrs. Madam dúpẹ́ onídìrí àwọn èèyàn kan ti sọ̀rọ̀ sí i wọ́n ti padà túbá èmi àkàndá kọ́ anífàtọ̀ tí yorùbá nation bá bọ́ sí mo láǹfààní àti sọ clearly madam onítìrí gbọ́dọ̀ drop tọwọ́ ẹ̀ gbogbo eléyìí tó ń ṣe yẹn drama lásán ni gbogbo eléyìí tó dúpẹ́ onídìrí ń ṣe láyín pátápátá acting lásán ni kò ní jẹ̀ ní o programu kò ní jẹ́ new project kò ní jẹ́ new guideline kò ní jẹ́ new lay down strategies láti achieve Yorùbá nation quote me anywhere and tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ kó nítọ̀hún mú guideline ẹ̀ jáde woman yìí send so low to the extent pé bó bá fẹ́ clear. rẹ̀ bó bá fẹ́ báyàn sọ̀rọ̀ kò lórí ètò méjì tí ń lọ ju sọ yẹ kó rí bẹ́ẹ̀ lọ ọ̀bọ ń gbọ́bọ gọ̀pẹ́ irú rọ̀ǹbọ̀rùn irú asoko ń sọ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ti wá tí a gbogbo agitétọ̀ ti tí àwọn apart bí ṣe ń bútáyé ní ń bú kànrí ní fàpọ̀rí ìdòwú ní fàpọ̀rí àlàbá with the aim pé òun ti mẹ́ni tó ju gbogbo wọn lọ which is dúpẹ́ onídìrí ìdí pàtàkì tí mo fi ní Dúpẹ́ Onídìrí gbọ́dọ̀ kúrò nínú agitation bàbá fẹ́ achieve ẹ̀ màá sọ anybody tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ ọlọ́gbọ́n èèyàn tó jẹ́ ọlọ́pọlọ pípé yọ mọ̀ wípé flat tire ni woman yẹn empty air I am very sorry to use that language but that is the reality. ọlàǹbí ń ṣàn kọ̀mọ̀nà tó lè gbégbà ọ̀dẹ̀ wàá fẹ́ ṣe ní sole administrator kò fẹ́ consult anybody kò fẹ́ rìn pẹ̀lẹ́ nìkankan kò fẹ́ sowọ́pọ̀ pẹ̀lẹ́ nìkankan kò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ nìkankan ṣe I am telling you categorically that Dúpẹ́ Onídìrí kò bá professor Banji Akíntóyè ṣe kò bó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣe bàbá Banji Akíntóyè ló spe ahead Yorùbá Nation ọ̀rọ̀ ń bọ̀ tá à ń bọ̀ wá sọ fún wọn kò bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó jẹ́ poster boy Yorùbá Nation kò bá ṣe how do you now succeed and you are telling us ẹ ti yan minister ẹ ti yan chief of staff chief of army staff ẹ ti yan president interim ẹ ti yan vice president interim Controller, custom ẹ ti yan níbi tẹ́ ẹ ti máa mọ̀ wípé woman yìí ò ní nǹkan kan lobster ó ètò ń garanti ẹ̀ wípé two thousand and twenty two yìí ni Yorùbá nation máa lálẹ́ o kò di next year kò di any year ọdún yìí gangan ni and I'm telling you categorically declaration tí woman yẹn ṣe kò lọ́wọ́ gbòó nù o kò lọ́wọ́ Professor Banji Akíntóyè nù o ó declare on her own fáwọn gullible people bíi tiẹ̀ spiritually Yorùbá nation is not dead yet ẹ má gbàgbé mo sọ fún yín pé rebuilding ó gbọ́dọ̀ wáyé a máa rebuild one hundred percent oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ti jẹ́ kí àkùdé ọba agitation ilé ìta gbé dání yìí until tá a bá ṣàtúntò until tá a bá fẹnu kò wípé ẹni tá a fẹ́ jẹ́ kọjá mọ́ọ̀sì wa ni tá a fẹ́ tẹ̀lé lẹ́yìn but ẹnìkan lead ẹ̀gbá bí ẹnìkan lead ẹ̀gbá bí with different opinion different decision different programs how can we achieve a goal? ó difficult so a ní láti rebuild a ní ní rebuilding wa madam Dúpẹ́ Onítìrí ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ the woman is a politician he doesn't possess a leadership quality until tọ́ba tó drop ẹ̀ lèmi àkàndá tó máa sinmi láti sọ̀rọ̀ sí ọ gbọ́dọ̀ drop ẹ̀ kò ṣe business yẹ ó dé láti wá ìjáàkì ẹ̀ àwa náà dẹ̀ lanu kalẹ̀ tó fi gbà á mọ́ wa lọ́wọ́ tó fi take control ó take over control láì mọbi tó ń mú control yẹn lọ. ìyẹn gba bátì ń rèje kò mọbi tó fẹ́ mú dorí kọ. a ti fún ní last batting tán bá ń sáré lé èèyàn mẹ́rin ní sa ẹnìkan ni yóò gbégi yóò gbé fẹ́ nìkan ẹnìyàn yóò gbégi yóò gbé fẹ́ lòmíì ẹnìyàn yóò gbégi yóò gbé fún last person ẹni tó bá ti jáwé olúborí nù àwọn tó bá sá ti lásùwọ̀ yẹn ńlọ́ máa gbégbá orókè wúmà yìí mú bá ti Yorùbá Nation dání agbèlè lọ́wọ́ tán ó wá yà kó lórí track. ẹni tí ń sáré ìje gbọ́dọ̀ wà lórí track ó gbọ́dọ̀ maintain track bó bá ti lè jáde kúrò lórí track ń bí àbọ̀ wà ní fíìdì lórí track ń bí ó ti lù sí relay wọ́n sọ fún ọ pé láì mẹ́fà ní bẹ́ńlẹ̀ ọ̀wárí kankan gbẹ́sẹ̀ lẹ́nu mẹ́fẹ̀fà ọ̀wá yà kú o ó ti dojú ẹ̀rù woman yìí sáré lọ declare láì ní ìmọ̀ sí àwọn tọ́jú ògbóǹtagì ọmọ Yorùbá nú gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ agitation yìí pátápátá majority wa ti yà báwọn kan ṣe sọ pé ok àwọn kéde àtìlẹ́yìn wọn fún Bọ́lá Ahmed Tinubu kó jẹ́ president làwọn kan ṣépè fúnra wọn lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ń gé sara wọn lórí ẹ̀rọ ayélujára agitators ń fèsì agitators lágbájá ń fèsì síta mẹ́dùn. gospel ìrìn àjò tá a rìn gan àwa fílẹ̀ sẹ́gbẹ́ kan a preach ẹ̀ mọ́. ńgbà tó jẹ́ pé àti fi bátìn lé ẹni tí ọmọ kankan lọ́wọ́ ọ pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n bó bá jẹ́ pàgọ́ ló bá dàgbà ní tó bá ní ni ó fi tọrẹ. now ẹ jẹ́ kí n kọ́kọ́ pílẹ̀ ọ̀rọ̀ madam onítìrí kẹ́yìn náà gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ká tó wá sọ̀rọ̀. nípa kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdìmọ̀lù àwọn méjèèjì ńbo ni àwọn méjèèjì nígbàgbọ́ páwọn lè kó Yorùbá Nation dé kí ni èèmọ̀ wọn ta ni ń gúnyán fún wọn tí ń pé tọ́bi òṣòro tí ń pé tọ́bi òní problem ibo lèèyàn méjì fẹ́ gbé agitation dé ìwọ gẹ́gẹ́ bíi platform láti kéde láti sọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ gbogbo ayé ọgbọ́ wáyù ó kọ aṣọ tiẹ̀ ń lé aláró sọ yẹ kó rí bẹ́ẹ̀ with how many subscribers seven point fifty three thousand that is seven thousand five hundred and thirty subscribers ó dẹ̀ fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ káàkiri àgbáyé from where torí gbọ́ fẹ́ ṣe gbọ́ fẹ́ bẹ́ẹ̀ bọ́ wa lọ ṣe program more than five hours five hours eleven minutes three seconds ah ah kí ló ń bá káàkiri lẹ̀ ààrẹ orílẹ̀-èdè gan fẹ́ sọ̀rọ̀ gan sókítà ni wàá ti gbọ́ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n rárá rárá rárá wàá ti la fẹ́ ró nàìjíríà ó ti sọ ní tí ọ̀sán ó ti drop ntí ó sì tún kàn ní I pledge to Nigeria my country to be faithful loyal and honest to serve Nigeria with all my strength to defend our unity and uphold our glory so so help me God ọ̀tàn nù kálukú rẹ̀ lẹ́nu. so ẹ jẹun pápápá kí n play rẹ̀ kí n tó wá sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ aládìkún òòsà àdínkù ti parẹ́ mọ́ sàìsàn dókítà Sunday Ìgbòho a sọ̀rọ̀ papọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àbọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ló kọ rẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ kíní ọ̀n kẹ̀tẹ̀fẹ̀ kalẹ̀ báyìí ó kọ́kọ́ fi thirty minutes ṣe ṣíà ṣíà ṣíà ṣíà like like like like like mo gbé kí ni ń ṣíà báyìí kí ni ń ṣíà kí ni ń ṣíà iyọ̀ kí yóò yin rẹ̀ lọ́bẹ̀ yorùbá ló wà ló jẹ́ most intelligent people nínú àwọn ẹ̀yà tẹ́mi ti ń pàdé agbọ́n tá bá fẹ́ lọ́gbọ́n wa you don't need to tell them to share your program tán bá di pọ́ mọ́ ọpọlọ dání fún ara wọn náà máa kílíìkì lórí ẹ̀ kéèyàn pariwo láti ìsìn dọ̀la bí yorùbá bá níṣẹ́ àwọn oníṣẹ́ rẹ̀ ọkàn rojọ́ ti ẹni ǹra dátà fún wọn tí n bá fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ kàn yàn lára mo lè gbé bá ń share rẹ̀ kọ́ ẹ̀ bọ̀ share share like like like like like subscribe subscribe subscribe ẹ ti ń jẹ́ kó yé wa wípé business lè fẹ́ fi kìnìún fi kìnìún ṣe you don't need to tell people they know the right thing to do at appropriate time ọ kọ́kọ́ waste thirty minutes mo kàn ń gbọ́ share share títí thirty minutes kí màmá ẹ̀ ó tó dé ó ti fi one hour twenty seven minutes twenty three seconds ó ti fi tàfàlà dànù nínú five hours. so iye wákàtí tó fi ṣètò kọ́ ló bí ẹ̀mí nù o àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ló bí ẹ̀mí nù àti pé mo rí bẹ́ẹ̀ ṣe ń tanra yín tínú yín tẹ̀ dẹ̀ tó ń dùn dẹ̀dẹ̀ tó ń fọkàn sí pé ẹ̀ ń ṣe the best thing dúpẹ́ onídèrè ọ gbọ́dọ̀ drop agitation yes bàbá níbi lọ bó bá jẹ́ lóòótọ́ la fẹ́ gba Yorùbá nation ọ gbọ́dọ̀ drop ẹ kò ní position bẹ̀ rárá rárá kò ní sẹ́tọ́ fẹ́ wá ṣe ń bẹ̀ rárá she is a politician ká má sọ pé she was a politician she is still a politician. now ẹ̀já kọ́ lẹnu kini kí ni kò yẹ kó rí pè ná àbọ yẹ kó rí ní ni ó ní world best mummy big mami big mummy tiẹ̀ irú ròǹbòrùn dèdèrìn dín róbó akíndèdèrìn mọ̀ pé bu mi o jáde sí mi kó o bu mi sọ gbọ ọ mọ̀ pé ẹ̀pọ̀ntẹ́pọ̀n lóòótọ́ àwọn ẹ̀yí jura wọn lọ. ẹ̀ka sọ according to the time ibi tẹ́ wà mo kí gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé pàápàá jùlọ àwa ta ní ìgbàgbọ́ nínú òmìnira yorùbá twenty twenty two twenty twenty two mo kí gbogbo wa pé a kú keeping the faith. tí kálukú wa ń sáré bá a ṣe fẹ́ ra ráìsì ìkòkò fáwọn ọmọ bá a ṣe papọ̀ mọ́ sí gbẹ́jà panla ni ó sì gbé ni lẹ́nìkan sọ pé yorùbá nation fẹ́ bọ́ sí twenty twenty two tá a wà tó ti tán yìí adẹ̀kù ìdúróṣinṣin nínú ọ̀nà tọ́lọ́run fi sílẹ̀ fún wa mo dúpẹ́ ẹ̀dẹ̀kù weekend ọlọ́run á jẹ́ kó jẹ́ àsìkò ayọ̀ ní gbogbo ìgbà tá a bá ń ṣe nǹkan ayọ̀ ni a máa máa ti ṣe èsì ayọ̀dẹ̀ la máa máa gbà lágbára ọlọ́run ojú òní tiwa ẹ ṣé mo dúpẹ́ mi ò mọ̀ bóyá fẹ́ kí n continue ẹ máa kọtínú lọmọ mi ẹ má bínú ẹ máa sọ̀rọ̀ yín lọ́mà àti fún àti mú kí ẹ máa sọ̀rọ̀ yín lọ́mà ok mà ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́ gan sísá mi ẹ pa àpọ́nlé ọlọ́run a máa ṣe àpọ́nlé fún yín ojú òní tìyìn mo dúpẹ́ púpọ̀ nígbà tí mo sọ fún sísá mi kan pé mo fẹ́ wá sí ọ̀dọ̀ yín lénìí sísá mi wá ní hà mi ò ṣe lọ sí ọ̀dọ̀ èèyàn báyìí báyìí mo wá sọ fún sísá mi pé gbogbo nǹkan tá a bá ṣe ní èní ìtàn ni lọ́la wọn ló máa wà ní àkọọ́lẹ̀ fún àwọn ìran wa tó ń bọ̀ àtàwọn tó wà bẹ́ẹ̀ ń sìn pẹ̀láṣẹ ti ọlọ́run wípé nǹkan tó ní kálukú ṣe nìyí mo níṣẹ́ mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìdùnnú ìpọn ayọ̀ fún ọmọ yorùbá nígbà yẹn ẹni tó dúró ṣinṣin ló yẹ kó máa gbọ́ pé ọdún ẹ̀ máa ná ti gbọ́ ọdún ẹ̀ ná ti rí ọdún ẹ̀ ná ti wò. ta ò dúró ṣinṣin nù wa misunderstanding ló ń wáyé káàkiri kò sẹ́ni tí ò dúró ṣinṣin nínú ọ̀rọ̀ Yorùbá Nation yá yá yá mo rántí ọ̀rọ̀ kan fídíò kan náà jáde lánàá níbi táwọn èèyàn kan ti kóra wọn sí orí fèdè primary bóyá public school kan ṣá wọ́n ń sọ̀rọ̀ kọ́lọ́ oúnjẹ ìrántí tí n bá ti blake ní ìtàn mo fẹ́ analyze ẹ̀. a tún wá fún orúkọ sísá mi ní òkèké àwọn tó ní òkèké títí ayérayé nìyẹn bẹ́ẹ̀ àwọn òkèké kan wà tí máa ń pa òkèké o òkìkí tọ̀dọ̀ ẹ yìí ò lè fún programu sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni òkìkí o yọ̀ọ́ pa òkìkí ẹ̀ ni o kẹ́ ẹ mọ́ para yín o. even end of time wọ́n máa ní òkìkí di end of time kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí yẹn torí wọ́n dúró ṣinṣin fún ìran wọn wọ́n dúró ní gbogbo. gbogbo aládùúró ṣinṣin fúnra wa ọ̀nà tí kálukú wa ń gbà lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ mọ́ kàrámọ́ rẹ̀. gbogbo ọ̀nà iṣẹ́ pé fún èmi moa o but fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ náà dúró fún ó yẹ kí ìran tó dẹ̀ ń bọ̀ àtàwọn tó wà ń sìn lè máa rántí orúkọ yẹn pé à èèyàn báyìí dúró tán mo nítorí ẹ̀ ni mo ṣe prefer láti lọ sí ọ̀dọ̀ sísítà mi so nǹkan tí bá fẹ́ sọ ní nǹkan bí nǹkan àjọṣe nǹkan dáadáa fọmọ Yorùbá mo prefer láti gba ọ̀dọ̀ wọn kọjá àkọ́kọ́ kí n tó sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa declaration àti wípé ibo ni ọ̀rọ̀ ń lọ báyìí ibo ló dé kí là ń ṣe. ibo ló dé dúró. mo ṣe máa ń sọ gbogbo gbà ọlọ́run rán mi sí àwa ọmọ yorùbá o. lára ń tí máa ń bí mi nù lélẹ̀ pé ọlọ́run rán sí gbogbo àwa yorùbá ọlọ́run ò rán ìwọ lọ wá jẹ́sẹ́ ìwọ fúnra ẹ lọ rán ọlọ́run ọlọ́run ò pẹ́ ìwọ ló ń gbé ọlọ́run ló ń fi kọ́ disturb ọlọ́run ọlọ́run tí ì dáhùn gan so ọlọ́run ò rán ọ sí wa tọ́lọ́n bá rán ọ sí wa kò because o declare nísìnyí kò sí changes nǹkan látijọ́ tó di declare ń bọ̀ wá lọ́lọ́run lọ sí kí lọ́lọ́run ní kò ṣe ò ń sọ̀rọ̀ nípa declare àti reclaim kí lẹ fẹ́ reclaim kí náà gbà lọ́wọ́ ẹ tó fẹ́ gbà padà ilẹ̀ wa ń bẹ lọ́wọ́ wa kò sẹ́ni tó gbà lọ́wọ́ so kí la fẹ́ reclaim a fẹ́ gbàjọba lọ́wọ́ Sanwó-Olú àbí ó gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé àbí ok. àwọn kan ní mo ní direct number ọlọ́run ọ̀bọ́n ọlọ́run sọ̀rọ̀ bó ṣe jẹ́ gangan nìyẹn o ẹ̀ ṣí o òótọ́ gidi ni kò yàtọ̀ rárá kò sí rọ́ńbẹ̀ so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé gbogbo ètò. ìyá yín ti ní direct number ọlọ́run o gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdìrànlọ́wọ́ ẹ̀ ń fẹ́ àpò rẹ̀ sí fọ́dún ẹ pé màmá yín yóò bá ń pe direct number ọlọ́run ta ló mọ fóònù nọ́mbà ọlọ́run rọ̀rẹ́ mi kan gbà náà nu ta ló mọ fóònù nọ́mbà ọlọ́run ẹni mọ fóònù nọ́mbà kó jáde kó wáwé ta ló mọ fóònù nọ́mbà ọlọ́run dúpẹ́ mọ fóònù nọ́mbà ọlọ́run onídìrí mọ fóònù nọ́mbà ọlọ́run dúpẹ́ mọ fóònù nọ́mbà ó ti jáde bọ́ síbí dúpẹ́ mọ fóònù nọ́mbà ọlọ́run ẹni ẹ̀sìn. ìtọ́lọ̀ tí ní ká ṣe à ń ṣe àṣeyọrí ọmọ yorùbá lápapọ̀. ń bọ̀ làṣeyọrí wa ti dé báyìí nísìn àti ìṣàṣeyọrí kankan madam bọ́yẹ̀ ń ṣe mistake bọ́yọ́jú oorun lẹ́wà kẹ́ tètè jẹ́ ayé ń bọ̀ làbáṣeyọrí wa dé gbogbo ẹ̀ ti pín yẹ́lẹyẹ̀lẹ ẹ̀yin ọ̀rẹ́dì láti iṣẹ́ láwọn aṣíwájú tó kù ẹ̀dẹ̀ láti ṣàṣeyọrí ńbọ̀ làṣeyọrí ọ̀hún adé gbogbo àwọn èèyàn ṣépè fúnra wọn ẹ̀yin gan ń bọikọ́ọ̀tì àwọn èèyàn kan ẹ̀ lè bá àwọn èèyàn kan sọ̀rọ̀ ẹ̀ lè láyà sí láwọn tó kù ẹ̀ wálẹ̀ ti ṣàṣeyọrí. gbogbo wa a dẹ̀ rí ibi tó dáa tọ́lọ́run fi ẹsẹ̀ wálé lórí ìrìn àjò yìí so mo dúpẹ́ lọ ọlọ́run pé at Can you just imagine that? ọlọ́run ń bísì ọlọ́run ò bísì so ọwọ́ ọlọ́run wá dilẹ̀ débi pé ọlọ́run ni à ń sọ fún dúpẹ́ pé kó lọ declare yorùbá nation spiritually ọlọ́run ò sọ pé kó mórí lọ́jọ́ ta o kò sọ pé kó lọ sí tàbá eh, Tafa Balewa square kó lọ declare yorùbá nation o so àwọn àwọn òpònú kan náà wá ń sọ pé ẹ eh, ọ yẹ kí Professor Banja Akintoye kó tiẹ̀ lọ sílùú kan kó kọ́kọ́ declare tiẹ̀ ná igbádùn ogójì èrò wájà gullible people wọ́n ti nígbàgbọ́ nu Dúpẹ́ Onídìrí ó ti kó wọn papá mọ́ra. àárín rèé bẹ̀ aláyọ̀ bẹ̀ àkọ́kọ́ mo fẹ́ sọ àwọn kọ̀ọ̀kan ìran wa ìran Yorùbá mi ò mọ̀ bóyá gbogbo wa la realize pé wọ́n fẹ́ parun ni. ta ló fẹ́ parun wa run ẹ yé kàrámọ̀ nǹkan fáwọn tó wà labroad kò sẹ́ni tó fẹ́ pààrọ̀ ẹnìkan kan run níbo náà ti fẹ́ pààrọ̀ wa run ta ló lágbára láti pààrọ̀ wa run ìran wa ti wà established ju ọ̀pọ̀lọpọ̀ ìran lọ kò sẹ́ni tó lè parun mọ́. mi ò mọ̀ bóyá gbogbo alamọ̀ pé nǹkan tá à ń rí sìn eré price play ní sí nǹkan tí ọ̀tá fẹ́ ṣe wọ́n dẹ̀ rò wípé bóyá bí ìgbà tẹ́ pé kò kàn wá eré là ń pè eré là ń pè eré là ń pè ó má dòdìndì ṣùgbọ́n mo á fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ lénìí níbi tí àbáṣẹdé àkọ́kọ́ máa dùn mí wípé à ń ṣe ọ̀rọ̀ yorùbá nation bí ọ̀rọ̀ ẹgbẹ́ pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa ṣe ń ṣe òṣèlú ló ní gbé followers leader gbogbo ẹ̀ àmàgbọ́ṣẹ́ ṣé leader yẹn ti gbọ́ ẹ ti gbọ́ nǹkan tó ń tẹ̀lé láti sọ́mọ̀ yẹn ìgbà táwọn èèyàn kan ń béèrè lọ́wọ́ ẹ̀ pé sọ consult Sunday Igboho sọ Professor Banji Akintoye ló ń rìfáà sí òun ní láti consult anybody òṣèlú ló ní yẹn òṣèlú ló ní leadership so ọ̀rọ̀ Yorùbá ní sùn ní leadership. ẹ kí náà sọ kí náà ṣe ìrìn àjò yìí ò ń ṣe pé àwọn èèyàn ń sọ ẹ náà bá bára wọn sọ̀rọ̀ náà bá kíra wọn náà bá ṣe Ọlọ́run ló ń rìnrìn yìí ò ń ṣe yan eléyìí ò ń ṣe ẹgbẹ́ political party ẹ máa nígbà ẹ jẹ́ ká gbọ́. kò bá àwọn tó kù sọ̀rọ̀ ó náà mọ̀ pé wọ́n bá wọn sọ̀rọ̀ bó bá fẹ́ tàn ní ìsìn alóhùn àti gbogbo ẹ̀ ń sọ̀rọ̀ a mo lè pe chief ní ìsìn òkè já ń pè wọ́n ká gbọ́ the trust ẹni ẹlẹ́ni yóò kì ọ́ dáadáa náà ni. Okay, kó forces wa ká lè win candidate yẹn ká lè ṣe ó tí ó kọjá bẹ́ẹ̀ orílẹ̀-èdè ìran là ń sọ̀rọ̀ ẹ̀yìn tó bá dẹ̀ ti kan orílẹ̀-èdè àti ìran ọlọ́ọ̀ba ayérayé nìkan ló lè gbà ẹ lọ́wọ́ gbogbo ìtàn ìran tí ọlọ́run àwọn èèyàn gbélẹ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ ló dá orílẹ̀-èdè káàkiri tó bá rí pé orílẹ̀ kan yan orílẹ̀ kan jẹ àbí àwọn kan kó àwọn kan lẹ́rú ọlọ́run ló yọ̀yọ̀ kúrò lóko ẹrú o ló ń gba orílẹ̀ o yes ọlọ́run ní í ṣe gbogbo nǹkan ṣùgbọ́n ọlọ́run kọ́ ní í sọ̀kalẹ̀ pé ó kẹ fáwọn ilé nǹkan tiri wọn kálukú ní í jà fún un ntọ́ bá jẹ́ tó èèyàn yẹn máa ń béèrè fún ni mọ̀dámú. kò ṣeé gbà fẹ́yàn kan ṣé ti nàìjíríà tá à ń sọ yìí tó jẹ́ pé wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ti ṣoríṣiríṣi wọ́n tiẹ̀ ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ tọ́lọ́ wá. well èmi àkàndá ò mọ̀ ju kọ́ńkọ́lọ́ yẹn lọ lórí ọ̀rọ̀ dúpẹ́ onídìrí ó ná òsàì láwọn followers tiẹ̀ wọ́n máa wà ní comment section bí wọn ò bá ṣépè wọ́n máa bẹ́ẹ̀ bú wọ́n ṣáà gbọ́dọ̀ ṣe nǹkan kan láti prove loyalty wọn kò sẹ́ni tó bá yín wí ẹ gbọ́dọ̀ ṣe é ẹ ṣiṣẹ́ ìfẹ́ tẹ́ ẹ níṣẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́wọ́ wípé ọ̀tá Yorùbá lẹ́yìn because ẹni tí ń tẹ̀lé ẹni tí ò ní focus òun gangan ò ní focus that means kò sí yàtọ̀ nù yín bí bá ń kó ń lọ́nu gbó ẹ free láti tẹ̀lé ń kó ń lọ́nu ná ẹ free láti tẹ̀lé ṣùgbọ́n àwa as far as, as we, we are concerned àti ah, serious pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation woman yìí gbọ́dọ̀ drop o ní tó tàbí kẹ́yìn tẹ́jọ́ mọ Yorùbá gidi kẹ́ ẹ mọ́ tẹ̀lé àwọn tí wọ́n bá rìn àjò yẹn bọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ bá lọ mo gbọ́rọ̀ Professor Banji Akíntóyè kan lánàá bí tí wọ́n ti ń dìbọ́ǹkì rúmọ̀ táwọn èèyàn kan sọ pé ẹ wọ́n gbowó wọ́n ti gbowó kínní kan ti gbowó lágbájá ti gbowó tàmẹ̀dó ti gbowó lọ́wọ́ olóṣèlú now let me tell you categorically o lè máa gbọ́ different kind of rumour èmi ò nígbàgbọ́ páwọn bàbá Ìgbòho mo sì ń padà bọ̀ wá ṣàlàyé nípa ìrìn àjò mi sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níjẹta so bàbá ń dìbọn kẹ àwọn ìyá yìí òun ni wọ́n fi ń fáwọn èèyàn lẹ́skíùs ìdí tí ọ̀já wọn pè wọ́n òun ni pé wọ́n ti gbowó lọ́wọ́ ta ni ta ló fún wọn lówó èèlò náà fún wọn. because tán bá gbowó nǹkan gbọ́dọ̀ rọ́ọ̀sì fún wọn ojú láì nírú ẹnu láì níyọ̀ bí mo ṣe dọ́dọ̀ gbowó oúnjẹ ta bí kúnkúṣì bá ń bẹ lọ́wọ́ màá mọ̀ àyìnmọ̀ wa lè kókó ní nsú èèyàn kì í mọ̀ ìyá òsọ́jọ́sọ lọmọ mẹ̀gbọ́n mi dáadáa èmi àti ọ̀túnba démọ́lá edward lájọ rìnrìn àjò ọ̀hún ìjẹta la lọ ọpẹ́ agan kátókò lọ́dọ̀ òòṣà because tá a bá fi gbogbo ọjọ́ lẹ̀ àròjọ́ ti lè sun ni àròjọ́ títí lẹ̀ fi sun kò fẹ́ já lọ àwa là ń gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu well n tí ì o as I was saying woman yìí láwọn followers tiẹ̀ nítòótọ́ wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú nǹkan tó bá sọ. So lára wọn ni sọyẹ kórí bẹ́ẹ̀ ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu sọyẹ kórí bẹ́ẹ̀ ó bú bàbá àròpọ̀ eré ó fi wé sende bàbá àròpọ̀ eré ò sábà sí nídìí ìbàjẹ́ rí wọn mọ̀ bọ́yá wọ́n bú mi rí o ńgbà tí gbogbo wọn ń bú mi o mọ̀ bọ́yá bàbá yìí náà bú mi o ṣùgbọ́n mo mọ̀ wọ́n dáadáa àìjọ sọ lọ́rọ̀ àṣìjọ máa sọ̀rọ̀ sẹ́yìn sẹ́yìn mistake tí majority àwọn èèyàn ṣe ni pé láti yàgò fún àkàndọ̀rọ̀ Awíkonko you don't need it torí pé mo sọ pé mi ò kí ń sagitator mọ́ mo lè má bá yín ṣe meeting but individually ó kí relationship wa flow never see me as a traitor kò sẹ́ni tó fẹ́ràn Yorùbá nation jù mí lọ́nu yín reality ni tí n bá sọ pé ẹ kò lè bọ́ sí lásìkò báyìí ó bọ́ sí lásìkò báyìí já rìnrìn àjò báyìí já rìnrìn àjò báyìí that is the reality èmi ò sí láti fi ọ̀rọ̀ Yorùbá Nation make owó tàbí kẹ́ lè fẹ́ràn mi no èmi yìí wá permanent friend you may be my friend today you may be my best friend today and I become your worst enemy tomorrow tomorrow because mo lè bú èèyàn tó súnmọ́ mo lè sọ̀rọ̀ sí èèyàn tó súnmọ́ èmi ọ̀ràn èèyàn kankan ń sẹ́ mo ti wáyé ilé mo ti wáyé náà i don't send anybody bọ́lá wọn bá ṣe dá mi ni njọ́kíjọ́ tí n bá gbìyànjú láti yà kúrò lórí ẹ̀ tí mo fẹ́ máa ṣe the boy is good mo máa tẹ́bọ̀ bọ́lá ń ṣe dá mi ni ògbókọ̀ mi ni awíkóńkó mi kì í ṣe pé mo ra kì í ṣe pé mo kàn déédéé ronú sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ bọ́lá ń ṣe dá mi láti gba kékeré ni mo ṣe dàgbà nìyẹn now sọ so, ẹ kó rí bẹ́ẹ̀ ó bú bàbá àròpọ̀ eré lọ́nà kan lọ́nà kejì nípele kan nípele míì nínú ìrìn àjò Yorùbá nation gbogbo wa là ń ní second thought láwọn ibì kan sí kejì majority èèyàn tó against mi nígbà yẹn ti ń agree pẹ̀lú mi nísìn majority àwọn tó bu mi nígbà tí mo ń sọ̀rọ̀ ti ń padà wá lára wọn ní padà wá ń tú àṣírí ní padà wá ń sọ pé báyìí dogóje èrò ọ̀wá wájà but nǹkan ẹyọkan tí máa ń jẹ́ ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn fún mi ni pé wọn ò ní rí fáàsì mọ́ pé awíkòǹkò lọ́kọ̀ sọ ìyà tẹ́mi máa wá jẹ́ tí gbogbo wọn fi máa ń ṣépè tán fi máa ń bú mi ni pé èmi ni màá la ojú òpó lẹ̀ tí gbogbo wọn tọ̀ o míwáyé lọ́jọ́ iwájú tẹ́ bá ti rí èèyàn kan tó lànà ẹ kọ́kọ́ ṣàdúrà fún pé yọ̀ọ́dà fẹ́ tó lànà ẹ o tó jẹ́ kó ṣe é rìn fún gbogbo wa o ẹ wá ní kí n má àtàkì yín bí mo bá bòkù yín ní bòògì wọn wọ ọnù ọrùn mo tún establish ẹ. ẹnìkan ní ẹ ìkíní kan mákọ́sì ìkíní kan ìjìnlẹ̀ mo ní bí n bá bò kó ẹ̀ ní bòójì wọ́n wọ ọ́nú oòrùn gbogbo wọn ti bomi sẹ́yìn ẹni tó bá ti kírọ̀sì páàtì mi nísìn o kírọ̀sì ilé mi ń gè ọjẹ ń bu ẹran rẹ sẹ́nu mo fi gbogbo ẹnu sọ́bẹ̀ sọ́bẹ̀ tà ká máa ṣe ní mẹ̀bẹ̀mẹ̀ yẹ gbà fún mórílé gbà fún gbàdà lóko ajá ń sábà ẹkùn ẹkùn sábà ajá. òde jòǹsá ẹ e jòǹsá ká máa ṣe bẹ́ẹ̀ fúnra wa lọ. ẹ̀ ń rédíò kọta gèrè ejò tẹ́rí náà yóò kọta gèrè òde jòǹsá ẹ e jòǹsá fúnra wa kí kájọ mọ́ fúnra wa ń rìgáàdì bẹ́ẹ̀ lọ. náà sọ yẹ kó bẹ́ẹ̀ lanu pọn ó bú àròpọ̀ eré ẹ̀yin náà gbọ́ ara yín pé kí ni sọyẹ kó rí bẹ́ẹ̀ àtọ̀gá ẹ̀ onídìrí kẹwàá béèrè lọ́wọ́ ara yín pé pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbé gbà pẹ̀lú ìṣe tí wọ́n ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn pẹ̀lú ìwà tí wọ́n ń wù pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ràn ìran Yorùbá ẹnikẹ́ni tó bá fẹ́ràn ìran Yorùbá ọmọ na hand of fellowship if you truly love your tribe you work with everybody you hope you leave your hands open to welcome anybody ọ̀tá ni o ọ̀rẹ́ ni o òun láti súnmọ́ gbogbo wọn òun láti fààyè lẹ̀ láti bá wọn ṣe ibo lẹ́yìn méjì péré fẹ́ gbé wa dé ẹ ti yan ìtẹ́rìmù ká kí ìtẹ́rìmù yọ lọ Àbújá kọ́ lọ gbàjọba kí chief of staff yín kó lé chief of staff Nàìjíríà kú o kí control comptroller custom kó lọ lé comptroller ti nàìjíríà kú o ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mi ìfẹ́ fagun sọ mi ìfẹ́ fagun rárá. mo ní yes ó dẹ̀ pé àrùkọ ilé ti ń sọjí díẹ̀díẹ̀ ó dẹ̀ pé ó ti ń sọjí díẹ̀díẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ibú dáàdì méje má bínú kì í ṣe ọ̀rọ̀ ibú lélẹ̀ kì í ṣe ọ̀rọ̀ wípé ẹ̀ ń ṣiṣẹ́ fẹ́ níbọ̀dì. àrùkọ erékọ́ ló ń pè ní dáàdì mi má bínú o ó hò dẹ́ lórí kọ́ọ̀ ni o. èèyàn kan kọ̀lẹ̀ ó hò dání yẹn kò kọ́ tiẹ̀ ń ló fi ń sọ̀rọ̀ nǹkan tó sọ yìí o kì í ṣe pé ẹ̀dáàdì mẹ́mọ́ bínú tó sọ àrùpọ̀ rẹ ní báwí o ń sọ̀rọ̀ sáà rẹ directly ni o. ó wo ni. ń sọ̀rọ̀ pé mo wà lẹ́yìn bàbá ẹni tó rí bá pé ẹ̀yìn pé ẹ̀yìn bàbá ni mo wà ẹ̀yìn màmá ni mo wà ẹ̀yìn ni ẹni tó bá wá tó bá wá gbòdodo lọ́wọ́ nínú àwọn bàbá wọn yẹn nínú àwọn olórí wa yes ẹ fún ní fúsọ. are you telling us pé onídìrí nìkan ló gbòdodo lọ́wọ́ ẹ ti ń gbọ́ ẹnìkan gbọ́dọ̀ sọ pé wọ́n wà lẹ́yìn bàbá ẹnìkan gbọ́dọ̀ sọ pé wọ́n wà lẹ́yìn màmá ẹ ti pín bẹ́ẹ̀ already for your information a ti pín bẹ́ẹ̀ already àwa kan wà nígun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Professor Banji akintoye. ẹ̀yin kan wà lọ́dọ̀ onídìrí because onídìrí ń gbọ́n rí wọ́n ń try láti unite òun àti àwọn bàbá yẹn papọ̀ kò rẹ́dì láti gbà ó fẹ́ ṣe ní sole administrator onìkan ló fẹ́ dàgbà glory so ẹ̀yin ti yà lọ́tọ̀ àwa kan náà wà lọ́tọ̀ dandan ni kí àtáàkì ọ wà àdédélẹ̀ lérí pàápàá. support àròpẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà ta ni mídíà tó lè sọrú ẹ̀ nínú wọn òun náà sọ níwọ̀n òun ò kí ẹ̀kọ́ máa táàkì òun bàbá countdown yẹn òun ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ń sọ ti lọ bí two days ń sìn tó ti count down ṣé gbogbo wọn ló lè count down ṣé gbogbo wọn ló lè ṣerú ẹ̀ wọn ò ní lè ṣerú ẹ̀ torí ọ̀nà àtijọ́ àti wọn máa dí ibi tán ti ń gbowó máa dí gbogbo wọn kọ́ ló lè ṣerú ẹ̀ náà ó sì sọ yẹn mo ní wàá o wàá ó dẹ̀ kórìí máì tí ń pẹ́ díẹ̀ díẹ̀ o orí ẹ̀ pé ń gbà kan orí wọn pé ń gbà kan bóyá póòsì tó ń tó ń rọrùn sí òun ni ò jẹ́ kórìí wọn pé mọ́ ọdún ọ̀lọ́mọ̀ àrùwárí ní báwí o bóyá ibi tí wọ́n fi ń yẹ mọ̀ ó lè máa tàyàn pé wàá wà níbi báyìí wàá wà níbi báyìí kó má jẹ́ kí orí wọn pé mọ́ nínú ọ̀rọ̀ tó sọ ìfáàtì èmi gan ni pé no no no no ó ní bàbá ó ní kí bàbá yìí ó ní bàbá Akíntóyè ẹ ti ẹ̀ kọ́kọ́ bọ́ síta ná mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó ó ní bàbá Akíntóyè ẹ̀ kọ́kọ́ bọ́ síta ná kẹ́ lọ dìklẹ̀ ní one state one country one state ná kárí yín ṣùgbọ́n tó bá yẹ pé àwa la sọ̀rọ̀ ẹ̀ jáde wọ́n ní wọ́n ń gbé bàbá yẹn ní òdodo ló sọ rògbò èrè òdodo mo wo program yẹn mo ní no tí màá bá ń ba lọ báyìí olódodo kan lélẹ̀ Ondo state ni èmi ò mọ èmi bìlífù pé gbogbo nǹkan tó fi ń tan gbogbo wọn ni ò jẹ́ kí wọ́n lè sòdodo ibi tí wọ́n bìlọ́ǹgì sí ṣé nǹkan téèyàn bá ti wà nínú nínú. ẹ ti gbọ́rọ̀ mo lérò pé ibi tí wọ́n fi ń tan gbogbo wọn ibi tí wọ́n bìlọ́ǹgì sí òun náà mọ̀ pé àwọn èèyàn bìlọ́ǹgì síbì kan òun náà dẹ̀ bìlọ́ǹgì síbì kan. group oh, gúrùpù yẹn òfin tọ́lá ti gbé bẹ́ẹ̀ máa tẹ̀lé mi ò sí lẹ́ni gúrùpù ìdí ẹ̀ lè sọ ẹ́ẹ́lì tìtì má lè sọ jáde mi ò sí lẹ́ni gúrùpù so òun ló jẹ́ kí òdodo lè máa jáde lẹ́nu tèmi ju pé tó bá ti wà nínú gúrùpù ó ti ìfọ̀gbà. òdodo rọ òun ló máa ń jáde lẹ́nu rẹ màdàmú màgàmú olódodo kankan lẹ́nu ìrọ̀n gbogbo ń tọ̀ ń sọ. ara ẹ̀ tó bá ti wà nínú fake group ó ti ìfọ̀gbà rẹ̀ torí mo máa sọ fún yín pé o gbúdọ̀. tó bá ti wà nínú fake group o ti involve ààrẹ fake group so group dọ̀dọ̀ wọn ni real group ẹ máa pí ìkẹ́ náà. ó máa pẹ̀lú ọ̀bọ jẹ́kọ́ ni ó máa pẹ̀lú ọ̀bọ jáwùrà ni. Mhm. ó sòdodo pèmí kan no ẹ wo sísítà mi lẹ́dí bíi wọ́n sẹ́ni fídíò náà sì ń pé àtúnyẹ kọ́ níbẹ̀ ó dẹ̀ pé ah, mo ní sísítà yẹn nọmba one mi rò pé ó lè pẹ̀lú ọ̀bọ jẹ́kọ́ náà ìwọ̀n kí sábà ṣe program èmi máa ń sábà wo program wọn kò sígbà tó bá wà ní online mo máa ń lọ bẹ̀ àtìkéjì wọn wọ́n máa sọ òdodo wọ́n á sọ bó ṣe rí ọ̀rọ̀ tó mọ̀ ẹ́lẹ̀ count down ni ẹ tẹ́kẹ́lẹ̀ dé pẹ̀dé tẹ̀bẹ̀ sí sọrí burúkú jáde tẹ̀ sí ṣe tẹ̀ ń sún tẹ̀ ń ṣí èrè. ẹ má jẹ́ ń pilẹ̀ kọjá abẹ́ àná. ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ẹ jẹ́ kẹ́lẹ̀ rẹ́pẹ̀rẹ́ jálẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ sí sún tẹ̀ bẹ̀rẹ̀ sí sí èrè now. mo ti sọ tí mo fẹ́ sọ nbi tí mo parí ọ̀rọ̀ mi sí ni pé madam onídìrí òní bí gbé wa lọ kó drop agitation kì í ṣe property family ẹ̀ àwa kọ́ ló ń kó lọ ibì kan àwọn èèyàn tó yẹ kó wà lẹ́yìn rẹ̀ ò sí lẹ́yìn rẹ̀ àwọn èèyàn tó yẹ kó wọn tẹríba fún kó tò sí lẹ́yìn kò tò sẹ́yìn wọn ọ̀rọ̀ dàbí gbàtẹ́ fẹ́ gbowó nídìí ATM ẹ̀yin kan ti wà ńbẹ̀ wọ́n wá sọ fún yín pé ẹni sùúrù o bank manager ń bọ̀ kò sówó nínú dispenser yẹn o bank manager ń bọ̀ láti wá fún ilẹ̀ ẹ̀ jókòó ẹ̀ gangan mú kalẹ̀ wá mú nọ́mbà bank manager wá dé lẹ́yìn wákàtí méjì ẹ̀ níbi tẹ́ fẹ́ lọ́ngbà tí ẹ nídìí owó atm mi ọ̀dẹ̀ lówó ṣùgbọ́n wọ́n sọ pé báǹkì ń bọ̀ ní tiẹ̀ mọ́nìjà bẹ̀ ń bọ̀ wọ́n fún ìlú owó sí i lẹ wá níbẹ̀ ṣe mú nọ́mbà ní kẹ́ ẹ ṣètò ẹ ti wá tò bẹ́ẹ̀ ẹnìkan wá dé ó wá sáré wá wájú ẹni ó wá wá wájú ń ó wá jẹ́ ni wá jẹ́ àṣẹ̀mọ́lù ẹ̀ràn baálé that is ó jẹ́ ni tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ sí because tó bá jẹ́ àgbàlagbà tó léwu lórí ẹ wà very careful láti sọ̀rọ̀ ẹ lè sọ pé àdáde nu àti wà mí bàtí pẹ́ o mọ̀ pé ẹ dákun ẹ̀yin ọmọ mi ẹ fún mi ìṣẹ́jú kan torí ọlọ́run ẹ má bínú èmi náà mọ̀ pé kò tí ì kàn mí kò ní dùn mọ́ nínú but still ẹ gbà bẹ́ẹ̀ gbà fọlọ́hún tó ẹni ìfọwọ́ lágbára lójú ni kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ò ní pé àwọn tí ń jà fún òmìnira Yorùbá wọn ò sí ní ojú kan ṣoṣo they are not in the same country orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wà so with that kò sí àwọn tó wá ń gbàṣẹ lọ́wọ́ ẹnìkan everybody ríra rẹ̀ gẹ́gẹ́ bíi champion ìrẹ́jẹ nísì fẹ́gbẹ́. so with that woman yí ọ̀gbà wípé lẹ́yìn lẹ́yìn ló ń dé ẹ̀rú ẹ̀ ti pẹ́ ń lé ó ti ń bọ́ alájọbí òun gan tó dé lọ́sàn-án gangan ti ń kílèmù báwọn jọ bẹ̀rẹ̀ ni àwa tá a fún gbèràmúlá ní kó ṣe ìbò o give me another tumbera àyè gbògùnmọ̀ ọ̀ràn ní sẹ́fò òdúkọ́ wá àyè wá gba tápà ó ti wá bẹ̀rẹ̀ sí kọ́lé ìgúnnu àwa ń pariwo a ti yọ̀ǹda kínní fún màmá yìí ti pẹ́ ó ti wá da gbogbo ẹ̀ lójú dé báyìí àìsẹ̀ wá ń gbìyànjú àti pariwo ó sì kọ̀rẹ́ẹ̀tì tí ọba ti lè báwọn tó kù ṣe kó drop ẹ̀ kó tiẹ̀ drop ẹ̀ gan-an madam wọn lọ lágídí olóòní fílẹ̀ òní àwọn kan sì nígbàgbọ́ nù ẹ àwọn ò nígbàgbọ́ nù ẹ àwọn èèyàn tí ò nígbàgbọ́ nù ẹ yẹn tí wọn ò bá ti nígbàgbọ́ nù ẹ ò lè ṣàṣe àṣedé àfùgàn ò lè ṣe gbogbo àwọn tẹ́ promise minister ní senator ní gómìnà interim, president interim, ṣẹ́ẹ̀gbowó lọ wọn ṣáá wọ́n ti ẹ̀sọ́ ti máa nǹkan bẹ̀ tí wọ́n ní onínáwó rẹpẹtẹ ń bẹ̀ wẹ́ẹ́ títa ayé èèyàn kan bá dáa tẹlómi lè ta o ànigéǹgbà táwọn kan bá rí jajẹ lára èèyàn ọlọ́run mú èèyàn kan wá tí wọ́n jẹ lára ẹ̀ that means ọlọ́run sọ wípé àkó àwọn èèyàn tó ni ṣé wọn ò sọ pé ká ẹ sanwó ìtẹ́rìmù yín lẹ̀ ṣé wọn sọ pé kẹ́ ẹ sanwó ìtẹ́rìmù yín lẹ̀ kọ́ má jẹ́ pé fowó yín jógẹ̀lẹ̀dẹ́ ajẹ́pẹ́ yín gan-an ẹ intelligent rárá ẹ dẹ̀ fẹ́ sí jọba lérí wa. <coughs> obìnrin bìnrin <coughs> ó lù yín ní jìbìtì ó ń promise yín ní position tẹ́yìn gangan ò tí ì rí inú yín dẹ̀ dùn ẹ̀dùn ẹ̀yin náà dẹ̀ gbà sí lẹ́nu ẹ̀yin náà tiẹ̀ láròjinlẹ̀ ẹ̀ ní padà ẹ̀ wá lójú inú ẹ fọ́jú inú ẹ̀ fi tòde ríran ẹ̀ wá lè ro nǹkan lẹ́ẹ̀mejì sẹ́kìnnì lè rí bẹ́ẹ̀ máa wú màá yìí ṣe ń sọ àbí ò lè rí bẹ́ẹ̀ bó bá rí bẹ́ẹ̀ ọ̀nà wo ló gbà tí ó fi rí bẹ́ẹ̀ ṣé ìsìnkú well that is that. mo ní mo lọ sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní tí mo fẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ mi nu kí la sọ níbẹ̀ sọlóyè Sunday Adéyẹmọ Ìgbòho rán mi sí now máa kọ́kọ́ play fídíò ìrìn àjò mi lọ́bẹ̀ lẹ́yìn ẹ̀ níwà ẹ̀sẹ̀ sọ ní tí mo fẹ́ sọ ṣùgbọ́n títí ìgbà náà ẹgbẹ́ lè ná. Ah! oh ikú gbàgbé àrùn gbàgbé o yes mo fẹ́ pe àkíyèsí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yìí sí YouTube channel kan èmi kọ́ mo ní o ṣùgbọ́n àwọn nǹkan àràmọ̀dá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí yóò wù mí kí ọmọ Yorùbá ó lọ wò bẹ́ẹ̀ bá ti ń wò ẹ̀ dẹ̀ mọ́ subscribe sí channel ọ̀hún àkọ́kọ́ ni Laugh Lover TV Laugh Lover TV àwọn nǹkan oríṣiríṣi ni wọ́n ní níbẹ̀ tàbí tí wọ́n ń ṣe ń bẹ̀ like uh, Saheed àti Saheeda episode ni in fact ẹ máa wò ẹ máa gbádùn ara yín bẹ̀ uh, lára náà ni Pastor Promise lára ẹ̀ náà ni Pastor sẹ̀ ẹ bá ti ẹ bá ti lọ sórí YouTube yín ẹ kàn táìpù Laugh Lover TV gbogbo nǹkan tọrọ mọ́ pátápátá ó máa jáde ńbẹ àwọn nǹkan tí wọ́n bá tún ṣe ẹ mọ láǹfààní àti wò ó bọ̀ mọ́ bẹ́ẹ̀ tẹ̀ pẹ̀lú yín ẹ máa enjoy ara yín pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni Yorùbá Lover TV Yorùbá Lover TV ẹ máa rí àwọn sinimá àgbéléwò wò níbẹ̀ yẹn láwọn eré tọ́jẹ́ tuntun tọ́jẹ́ tuntun eré adárìnpani eré akọ́nilọ́gbọ́n lóníranran ah mo rí kinní kan bẹ́ẹ̀ Nature's Stony Lake àwọn nǹkan àràmọ̀ǹdà tó tọwọ́ ọlọ́run wá tẹ̀yìn òrírí tá a gbọ́ rí tí wọ́n ṣèwádìí lè máa bá pàdé ńbẹ̀ lára àwọn ọ̀rẹ́ tí ẹ máa bá pàdé ńbẹ̀ ni agbára àbejì wicked uncle daiko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ that is yorùbá lover tv ẹ má gbàgbé o yorùbá lover tv yorùbá lover tv tẹ bá ti ń wo tẹ bá ti ń jẹ ìgbádùn àwọn fídíò yẹn ẹ máa try láti subscribe àkọ́kọ́ laugh lover tv ẹlẹ́ẹ̀kejì yorùbá lover tv laugh lover tv yorùbá lover tv ẹ máa gbádùn ara yín bẹ́ẹ̀ wẹ́ẹ̀ pápápá kẹ́ ẹ tó wò rìn àjò mi lọ sí orílẹ̀-èdè republic of benin hmm, ẹ wo fídíò rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá sọ bá a ṣe rìn gan mọ̀ ń bọ̀. ilé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣèwà yìí pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ń gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ún ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn ún ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ godwem ìyá ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti rí irú àwọn àmì gbogbo yín náà lè kàn sí iléeṣẹ́ Godwin Muyiwa bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tẹ̀ àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ godwam ìyá ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójú tó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ nìyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójú tó ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kító ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kító ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ̀ kí ló dé kí ni nǹkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kító ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mẹ́ kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú nàìjíríà bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́ èkó ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number. mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògbọ́n ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bù àlàáfíà lójú o. wọ́n lè káàbọ̀ padà bó tiẹ̀ jẹ́ pé ó yẹ kí n sáré jẹ́ iṣẹ́ kan fún yín pápápá látọ̀dọ̀ ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mo wó ikọ̀ àti ìrìnjú olódùmarè àgbà wòlíì prophet wòlíì gba tiwa tọ́lọ́run ọba mi rán wáyé ayé tó sì ń jẹ́ iṣẹ́ ìfáwọn èèyàn wọ́n sọ̀rọ̀ nípa prophet Ruben Àìkọrẹ wọ́n níṣẹ́ pàtàkì fún wa ẹ̀ sáré gbọ́. mo kí gbogbo wa kú ọ̀sán ẹ̀yin tí ẹ wà lálẹ́ àtẹ̀yìn tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ mo yín ẹ̀yin tẹ́ wà ní ìyálẹ̀ta mo kí gbogbo yín pé ẹ kú ọ̀sán ẹ kalẹ́ olúwa rán mi sí gbogbo ẹ̀yin olùgbé ètò yìí torí pé bá a ṣe rí pé ọdún ń parí lọ olúwa lòun fẹ́ sun titun nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olúwa sọ fún mi pé òun fẹ́ gbé ogun lọ́gbọ̀ àwọn èèyàn dìde nínú ọlá nínú ògo nínú àlàáfíà àti nínú ìbùkún torí náà ni mo ṣe wà níbí fún yín lénìí gbogbo ẹ̀yin olùgbé ètò àti ẹ̀yin olùgbé ètò mo mọ̀ pé mo fẹ́ kẹ́ mọ̀ pé ìlérí ọlọ́run ó sì dájú ó máa wá sí ìmúṣẹ ọlọ́run ṣetán láti dábìrà nú ayé ogunlọ́gọ̀ àwa tá à ń wo ètò àtàwọn tá à ń lọ nítorí pé ìdábìrà ìgbédìde yín òun láyọ̀ yín olúwa lòun fẹ́ mú ìdùnnú àti ayọ̀ bá olúkúlùkù ọkàn mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé ọlọ́run ti ṣetán láti ṣe tiyín bó ṣe ń ṣe tàwọn kan tí ẹ̀rí ń ṣẹlẹ̀ nípasẹ̀ ẹ̀rí ibẹ̀ ni wòlíì náà ti ń láti wọ́n ti ń gbórúkọ wòlíì ibẹ̀ wòlíì ti ń mókè olúwa lòun ó ṣètì òun ó gbọ́ àdúrà yín òun ó dẹ̀ sílẹ̀kùn ayọ̀ fún òun ó gbé dìde torí ẹ̀ ni mo ṣe wá lónìí ẹ mo fẹ́ kí ẹ̀yin tó ẹ̀tọ́ bí ogójì sí ọgbọ̀n kan pè mí mo fẹ́ sọ̀nà fún lórí fóònù mo fẹ́ sọ̀nà fún mo fẹ́ gbàdúrà mo fẹ́ sọ̀nà fún lórí fóònù mo fẹ́ mo fẹ́ wá ojú ọlọ́run fún yín kí ni ire ìwúlẹ̀ fẹ́ gbà kọ́dún èyí parí báwo ni ọlọ́run ó ṣe ṣe tí kọ́dún tó parí báwo ni ayọ̀ tẹ̀wọ̀n ó ṣe tẹ̀ lọ́wọ́ orúkọ mi ni wòlíì rúbẹ̀ ní akọrẹ láti inú sẹ́nẹsẹ́ sẹ̀lẹ́ gọ́ọ̀sù òkèrèpadà paris sẹ̀lẹ́ gọ́ọ̀sù ní gbogbo ayé mọ̀ wá sí a wà nìbàdàn ní adéọ̀sùn zone two nìbàdàn náà wà lápẹ̀tẹ̀ ní zone ibẹ̀ láwà gbogbo yìí tẹ bá fẹ́ pe nọ́mbà mi nọ́mbà tí ẹ lè pè mí sí rèé zero seven zero eight four seven four twenty sixty one zero seven zero eight four seven four twenty sixty one mo fẹ́ sọ́nà mo máa ń sọ̀nà lórí fún mo fẹ́ sọ̀nà fún ẹ̀yin ogójì èèyàn tí ẹ mọ̀ pọ̀ lọ́run ó ṣetán láti gbé dìde tẹ fẹ́ tẹ ẹ mọ̀ pé ìyípadà lè dé bá yín ògo tuntun lè wáyé yín mo fẹ́ sọ̀nà fún yín bẹ bá ṣe ń wo ètò ìtẹ bá ṣe ń wò tán ẹ pè mí màá wáyé láti sọ̀nà fún yín olúwa yóò dá sọ̀rọ̀ yín gbogbo ogúnkógun tàbí ìdààmú tàbí ìpèníjà tó bá wà wájú ẹnikẹ́ni yín olúwa ló wọ́n yanjú ẹ̀ bóyá òun wọ́kọ ni o bóyá òun wá aya ni o bóyá òun wá físà ni o tàbí òun wá ìwé ìwé ọmọlù tàbí ó ní ẹjọ́ pẹ̀lú ìjọba nílùú èbò tàbí káàkiri gbogbo àgbáyé ó ní ẹjọ́ olúwa ló ń fẹ́ yanjú ẹ̀ olúwa ló ń fẹ́ tú àwọn kan sílẹ̀ kó nù ìdè gbogbo àwọn tí ayé ń jẹ bí ẹ jésù àti àwọn tí a dá mọ́lẹ̀ àwọn tí a fi pamọ́ olúwa ló ń fẹ́ tú í sílẹ̀ olúwa dẹ̀ tú í sílẹ̀ lórúkọ jésù nọ́mbà mi tún lè lẹ́ẹ̀kejì zero seven zero eight four seven four twenty sixty one ẹ lè kún mi lórí whatsapp lóun náà ní whatsapp nọ́mbà mi ẹ lè pè mí lórí ẹ̀ màdánù bẹ́ẹ̀ lè pè lórí direct náà màdánù àlàáfíà fún yín àmín. ọ̀rọ̀ ló ti gbọ́n láti ẹnu ikọ̀ àti ìrìnjò Olódùmarè wòlíì Ruben Àìkọrẹ bó bá wèmi àkàndọ̀rọ̀ Awíkonko dáadáa ó rí i pé mi ò kí ń ẹ̀ńdọ́ọ̀sì èèyàn ní hmm, ìfẹ́ àgbẹ̀ lágbájá báyìí lórí ṣùgbọ́n mo ẹ̀ńdọ́ọ̀sì eléyìí wáì torí pé mo bá délé òkóbó ni kì í bí máa tòsí àwọn onírọ́ yìí nílé sí tòsí wọn ò ní jẹ́ ẹmọ ibi tí wọ́n wà so àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá ò múrọ́ mọ́ kò dẹ̀ fi ẹ̀tàn pẹ̀lú ẹ̀ kìkìdá kọ́ gbọ́ràn sí àṣẹ ọlọ́run kò dẹ̀ tẹ̀lé ìtọ́ni mo sọ bẹ́ẹ̀ rí wípé gẹ́gẹ́ bó ṣe nílò dókítọ̀ mo sọ pé a family doctor wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèèyàn ṣe nílò wòlíì kéèyàn kàn bá wòlíì gidi pàdé ni onírọ́lọ́pọ̀ àwọn ẹlẹ́tàn lọ́pọ̀ jù sàkámàjè lọ́pọ̀ jù àwọn tí wọ́n tí wọ́n jẹ lọ́pọ̀ jù so kéèyàn tó rìnnà pàdé eléyìí tó jó lóòótọ́ àmọ́ pẹ́ díẹ̀ ọ̀fẹ́ dán lọ́hùn o pé prophet Ruben Aikore sọ pé kí wọ́n sọ̀nà fún ọ lórí fóònù nọ́mbà wọn ni o lè má pìkì ẹ̀lẹ́ẹ̀kan jẹ́ ń pè fún ọ zero seven zero eight four. seven four two zero six one zero seven zero eight four seven four two zero six one pé wọ́n sọ pé kí wọ́n sọ̀nà fún ọ lórí fóònù rẹ àbí orí fóònù sáni so kò jù bá ń lọ lórí ọ̀rọ̀ prophet Ruben àìkọrẹ ẹ ti bá wọn pàdé lórí programu yìí dáadáa Eh, ẹ̀yin tẹ́ láǹfààní àti wò ńgbà tí mo lọ ilé wọn nǹkan gbogbo ẹ̀ náà ni now my trip to Dr. Sunday Igboho ẹ kọ́kọ́ wò ń fídíò náà clear expect ẹ kọ́kọ́ wò ní fídíò ìrìn àjò mi lọ sílùú Kútọ̀nù kí mo wá bábọ̀ kí mo lọ sọ mo sọ lẹ́ẹ̀kan mo lá lọ sí ìpàdé mọ̀lẹ́bí ni. ẹkùn ológèrèwé jẹrò ọ̀tọ̀ bọlé famayọ òrò ń kọ yànmùyànmù ọbẹ̀ sọ̀rọ̀ kangokango agogo ọ̀rọ̀ máa dùn sẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ ya máa fọ wọ̀yọ̀wọ̀yọ̀ dundun ọ̀rọ̀ tún ti yálòdì náà nù kọ́ ọmọ ọdún pàkàndé kan sí ti ìdẹrùtọ́mọ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo ọmọ kóòtù òjíire gbé gbogbo ọmọ yorùbá ńlẹ́ lóko lọ́dọ̀ lẹ́yìn òde gbogbo ọba aládé gbogbo ìjòyè abàgún lọ́rùn ẹ̀yin àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú ẹ̀yin ọ̀jẹ̀mì ìwé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọ̀mọ̀wé káàkiri àgbáńlá ayé ọ̀rọ̀ olóyè Sunday Igboho ló gbé mi wá o akọni ọmọ yorùbá ti ń jà fitafita kíran yorùbá ó lè bọ́ kó lóko ẹrú d dáadáa ò lè jà ó ní àbúrò tó gbójú torí ajá òde tí kì í jẹ́ akátilé lẹ́yìn òṣìṣẹ́ takuntakun ó sì jà fitafita àní mọ̀ wẹ̀ títí káká yé já bá a sọ̀rọ̀ títí yóò kù síbi gan kò sẹ́ni tó lè wú eku tẹ́tí ẹ̀ ò ní jóná mọ̀ gún mọ̀ tẹ̀ka ò sí tó lè gún yẹn wùrà kọ́ mọ̀ lẹ́mọ gbogbo ayé ò lè fẹ́ràn ẹni ààrẹ ni jẹ òní gbà ká bọ́kù òlóko ẹrú bẹ́ẹ̀ ni agbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde ẹni ọgbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti láti pẹ́sẹ̀ dá we desperately want self-determination the more the intimidation the more we move forward. bí wọ́n ṣe ń lé wa kiri wọ́n ń lé wa lóru wọ́n sì ń fi kún agbára wa lójoojúmọ́ ni. ṣẹlẹ̀ wá borí ogun kọlọ́run rọ ẹ̀bì àwọn tó kú lọ́gàn o. sọ pàdé gan-an náà fi ń pàdé òtún gan. lajú sílẹ̀ lẹ́hùn wí o ogun fúlàní ti dé bòde akíkanjú kan ò lè dògún sẹ́ sẹ́nìkà ti Ìgbòho lẹ́yìn o. Sunday Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi ń sọ pàdé kún tó fi ń pàdé òtún kún mọ́ o. Àkàndá alúrọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. kábíyèsí ọ̀rọ̀ tó káwọ́ sùnwọ̀n tán sẹ́ kákàríbọ̀ náà tánra ti ṣe ni ẹni tí yóò jẹ baálẹ̀ ó di dandan kọ́kọ́kọ́ tẹ̀ lódó a kì í joyè sáàrin ebè bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní joyè sí poroko then ìwọ àgbàdá lọ́kàn ó lẹ́ni tí òun bá bá ń lé olóyè Sunday Igboho lọ́ bá ń lé òun ló dáhùn lásìkò tá a nílò olùgbèjà ṣe làwọn àgbà tó kù mọ́ wa lójú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àlólórí ní Nàìjíríà.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 ìgbà àkọ́kọ́ tí wọ́n lọ Kútọ́nù kọ́ lélẹ́ yìí Kútọ́nù yìí ṣèlú èbó ìlú kékeré ni population wò tó Lagos State bọ̀tì wọ́n létò pápápá láti wọ Kútọ́nù létò gbogbo nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ó wà ọ́dálì kò sọ́mọ́ta kò ságbèrò ń gáràjì tiwọn. àwọn tí wọ́n ń darí gáràjì wọn ìrìn káàkiri wá bóní mọ́tò ó níbi tí wọ́n ń dúró sí lẹ́nu ọ̀nà dráìfù dẹnu ọ̀nà pọ̀ fẹ́ jáde náwó sí wọn fún wọn lówó wọn ó sì fún wọn níwèé kì í ṣe pé èrò kan ló gbé o yìí báyìí lọ gbọ́dọ̀ san o òye ó san iye owó èèyàn báyìí o no. nbí tó yẹ kí wọ́n ti drop ìwé tán gbà kí wọ́n ti yá sí méjì fúnra onímọ́tò ni ó gbà bẹ̀ lọ fúnra onímọ́tò ni yóò gbà bẹ̀ lọ ibẹ̀ ò sí láàrin títì kò sẹ́ni tó máa kò ságbèrò tó máa dá odó láàrin títì ọ̀já tíkẹ́ẹ̀tì láàárọ̀ o àbúrò nǹkan tán máa máa lọ sí àrìn mọ́ lọ́wọ́ bíi ti bíbà yìí no ibẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ bìkan wọ́n yà bẹ̀ wọ́n fún ọ ní wọ́n kàn náwó sí wọn báyìí wọ́n dẹ̀ fáyà méjì wọ́n dẹ̀ dá padà fún un yóò dẹ̀ tún já sójú ọ̀nà padà ìlú kékeré ni o do you know pé wọ́n ní ojú ọ̀nà tí ọ̀kadà ń gbà lọ́tọ̀ yes eléyìí táwọn ọ̀kadà ó fi máa kó ẹnu mọ́tò báwọn báwọn tí wọ́n máa yà fún tí wọ́n máa kó sáàrin ẹ̀ àwọn lójú ọ̀nà tọ́kadà ń gbà ibẹ̀dẹ̀ ni gbogbo ọ̀kadà wọn ń gbà ẹ̀ nírọ̀kadà gẹ́gẹ́ express ìlú kékeré ni lóòótọ́ ẹ wo street light àwọn nǹkan tí mo fẹ́ make reference tí mo fi rìkọ́ọ̀dù fídíò yẹn nìyẹn now ẹnìkan sọ̀rọ̀ níbi gbá Ìgbòho báwo lè ṣe máa láwọn máa yí láti wá láti wá síbi tẹ́ wà well ojú tó ń fèrè ni ní pọ́pọ̀lọpọ̀ ló fọ́jú inú. No? ọ̀pọ̀lọpọ̀ ló ń pèntì mi ní pèntì mi ní tí mi ò jẹ́ I am as clean as snow my heart is as clean as as white white handkerchief wọ́n á máa pẹ̀lú wa ló nínú funfun bí ẹ̀gbọ̀n òwú anybody tí bá ti ń sọ tinú ẹ̀ lórí anything ẹni tó yẹ kẹ́ ẹ súnmọ́ nù anybody tí bá ti ń fi tinú ẹ̀ pamọ́ lórí ọ̀rọ̀ lórí nǹkan kan ẹni tó yẹ kẹ́ ẹ sá fún nù because adákẹ́mọ̀ fọ̀hún àmọ́ tẹ́ntì ṣe yóò bá tó máa sọ̀rọ̀ kan wá ní asẹ́ yìí tí ó ṣe kù sínú ọ̀tọ̀ ni tí wọ́n sọ síta o ọ̀tọ̀ lélẹ̀ tí wọ́n máa ṣe ṣùgbọ́n kàn dá ọ̀rọ̀ kòkó bí n bá ṣe wí ní ṣe family discussion la bá lọ èmi àti ọ̀túnba adémọ́lá edward national coordinator Odua action movement ẹni tá a jọ dálẹ̀ nu oòduà action movement àwọn wà ní national coordinator torí èmi ọ̀rá yìí very intelligent man indeed ọ̀túnba Demola edward very very intelligent irúfẹ́ àwọn èèyàn tí yorùbá nation ń fẹ́nu. now do you know Ìgbòho sọ̀rọ̀ lórí rédíò kò sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni yorùbá ní ta bá rọ́lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ làádàá àsan pé ibi tá a páàkì mọ́tò sí nídìí ìrókò kò wá síkíọ̀ ni ọ̀já lè sún bẹ́ẹ̀ lọ́kàn Ìgbòho kò gbà páǹpadà lánàá níjẹta a délé lánàá níjẹta òun náà ṣùgbọ́n ká tiẹ̀ gbé mọ́tò ká sì wálé ìtura kan fọrùn kọ́ sí. now mo kọ́ ẹ̀kọ́ púpọ̀ mo ti ń kọ́ ẹ̀kọ́ lára Ìgbòho tipẹ́ ṣùgbọ́n mo tún kọ́ ẹ̀kọ́ púpọ̀ lára ẹ̀. number one ọkàn Dr. Sunday Adéyẹmọ Ìgbòho kò change lórí ọ̀rọ̀ Yorùbá Nation kò change and I can tell you categorically that nobody can convince him to do otherwise. kò sí nǹkan kan tá ẹ lè fi tan Ìgbòho tàbí tá ẹ lè fi change mind Ìgbòho tí yóò fi jáde lọ́la pé òun ò ṣe Yorùbá nation mọ́ àfi tí nǹkan náà bá hàn sí gbogbo wa tá a jọ gbà lórí ẹ̀ Ìgbòho love everybody mo ti máa ń sọ sẹ́yìn pé Ìgbòho ò ní dalẹ̀ kọlọ́rùn kéèyàn tó súnmọ́ gbòó kó tó dalẹ̀ gbòó ẹni tí ó dalẹ̀ ò dalẹ̀ èèyàn tó bá dalẹ̀ òní ní dalẹ̀ ìgbòho mọ̀ mí dáadáa ìwọ ni ìwọ mọ̀ mí ìgbòho mọ̀ tí mo lè ṣe ọmọ tí mi ò lè ṣe yes ọ̀rọ̀ tá a bá jọ sọ ọ̀rọ̀ tó bọ́nu ti bọ́ sọ̀rùn ni òkèlè tó wọ́ bọ́ sẹ́nu abọ́lárìnwá ti wọgbó àwọ̀rá ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni. Ìgbòho mọ̀ bẹ́ẹ̀ láti ilẹ̀ láti day one Ìgbòho ti mọ̀ mí kí wo tó mọ̀ mí àti mọ́ra. Now, having said that àwọn olóṣèlú kan gbówó fún àwọn olóṣèlú kan kì í ṣe Ìgbòho ni yóò gba owó lọ́wọ́ olóṣèlú kan fa yélẹ̀ fún olóṣèlú kankan láti bá sọ̀rọ̀ láti discuss pẹ̀lú ẹ̀. It doesn't allow any politician so gbogbo ẹ̀yin tẹ́ ń rọ̀nù máùtù yín tẹ́ ń jẹnu ara yín yà ẹ wábi kí ẹnu bọlẹ̀ sí. Ìgbòho nígbàgbọ́ nù kankan mẹ́ẹ̀ lọ́kẹ̀ kò sí nǹkan méjì lẹ́yìn Yorùbá nation. bẹ́ẹ̀mi àkàndá bá ti ń sọ pé bọ̀dá kò possible ní time báyìí kò ṣe nǹkan kan ní time báyìí yóò máa mú references jáde yóò máa mú points jáde lóríṣiríṣi ọ̀nà. ẹ máa láti máa gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu ni bí bẹ́ẹ̀ kọ́ àníkó ń bẹ̀ yóò máa sọ̀rọ̀ with fact and figure ntíwọ́tọ̀ wà ní Nàìjíríà ọmọ Ìgbòho mà jù bẹ́ẹ̀ lọ. so majority nǹkan ní lọ láàrin ìgboro tí gbòòwò lọ́wọ́ sí o. Si tọ́jẹ́ páwọn èèyàn ni wọ́n gbẹnu sọ tàbí tí wọ́n ń sọ fúnra wọn tí wọ́n ń lọ orúkọ Ìgbòho mọ́ Àkàndá ò ní sọ jù bẹ́ẹ̀ lọ Ìgbòho ọ̀ràn mi ń sẹ́ pé òun ọ̀bá táyé ṣe òun ọ̀bá Kẹ́hìndé ṣe èmi lè mímọ̀ bí Ìgbòho ṣe tẹ́wọ́ nì ó ready láti welcome anybody tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n ẹni tí yóò wá dọ̀dọ̀ ẹ̀ tí yóò wá sọ pé jẹ́ àṣe nǹkan míì kò ní àláwọ̀ ẹ̀ yóò lé ọ jáde ni. so àṣà sọ̀rọ̀ mọ̀lẹ́bí díẹ̀ ṣùgbọ́n nù mí dùn mo láyọ̀ kò sí sàn tí mo bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. bọ̀dá àánú ọlọ́run alayò ní fi ọ́ sílẹ̀ tìletìle rẹ àwa tá a wà ń bí àánú rẹ ń ṣe wá bìkọ́sì àmọ́ bóyísàn tó wà ṣùgbọ́n gba tí mo débẹ̀ oúnjẹ ta tí mo rí ọ ọkàn mi balẹ̀ inú mi dùn. so kò sí àwítówí kankan tí mo fẹ́ sọ tí mo lè bá ọ sọ gẹ́gẹ́ bí ọmọ ìyá mo ti sọ and you know me very well pé n tó bá jẹ́ reality lèmi àkàndá ọ sọ. So. ifeatọ tí n bá sọ ń tọrọ ǹgì gan gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n òye kò dànù ọyà sọ pé máa gbá gbòǹgbò máa gbọ́ máa gbọ́ nítorí sọ ìwọ ọmọ wípé ó ti rí báyìí ó ti rí báyìí sọ wá rí nítorí sọ yẹ jẹ́ kẹ́mi wá sọ kinní kan fún ọ bá síwájú ṣe é ṣe nù so we are very happy position tá a bá yín ọlọ́run la aláṣeyọrí aláṣeyọrí sì nìwọ náà lọ́dàwọ̀ náà olóyè Sunday Adéyẹmọ à ń retí rẹ lè ṣùgbọ́n àkànjú gbàtí ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ kọ́ wa kì í ṣe ariwo àwọn èèyàn kan síwájú náà. No àwọn èèyàn kan sọ pé kí um, professor Banji Akintoye ó declare ní state kan àbí nílùú kan professor Banji Akintoye ò ní ìdíkẹ́ push ẹ̀ let me correct that impression you don't need to tell him bàbá lè má declare anything mọ́ kò ní túmọ̀ so ẹ má fọ̀rọ̀ sí lẹ́nu ẹ má ti àwọn bàbá yẹn ní tìkùtì wọn àti àwọn gan òtí ẹ̀ tí ẹ̀ létí wọn wọ́n ní ìpinnu wọ́n ní determination wọ́n mọ ibi tí wọ́n ń lọ. ṣùgbọ́n mi àkàndá sọ categorically i need láti rebuild yorùbá nation. yes one hundred percent àwọn míì ti mislead àwọn míì ti misguide àwọn míì ti destroy. so Bile bá jóná tọ́wá sán the best thing ò ní pé kẹ́ ẹ wó palẹ̀ kẹ́ ẹ wá tún mọ́ onídìrí ò gbé ti bẹ lọ́wọ́ ẹ lẹ́ o quote me anywhere bí ṣe ṣagídí lọ náà ni ó ṣe máa ṣe lọ àwọn tí wọ́n ń tan bí wọ́n ṣe ń tan lọ náà ni ó ṣe máa tan lọ àwọn tí ń tẹ̀lé tó bá yá àwọn yẹn ó ronú padà sẹ́yìn ó máa pẹ́ kó tó mọ̀ pé yìí ń fẹ́. so ìran Yorùbá ẹjẹ́ àpọ̀tẹ̀tì ká gbé ìfẹ́ sókè tá a bá níbi lọ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation ẹjẹ́ stop ṣe bẹ́ẹ̀ ká dẹ́kun àti mọ́ àtáàkì ara wa lórí opinion wa èmi náà àtàkì èèyàn kan lórí opinion wa àbí kì í ṣe opinion tiwọn wọ́n ń kó wa wọnà ni opinion ọ̀tọ̀ èmi àkàndá sọ pé kẹ́nìkan kó wá ṣe nǹkan kan báyìí tí n bá sọ̀rọ̀ opinion nìyẹn bó tí n bá sọ pé ẹ ká lọ bí báyìí dandan mò ń mi ìyẹn ń sọ opinion anybody lè attack me with that. so mi ò fi ìgbà kankan kúrò nínú Yorùbá nation má sì mí gbọ́. à ń torí pé mo dẹ̀ wá lọ sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho túmọ̀ sí pé mi ò ní sọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu má tún sì mí gbọ́ o. kọ́mọ́ polóhùn ti padà sí Yorùbá Nation fúlẹ̀ o kí ló dé tó tún sọ̀rọ̀ lẹ́sàn o tó ló tó tún sọ̀rọ̀ Nàìjíríà kí ló dé tó tún sọ̀rọ̀ Tinubu irọ́ o òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òrìtẹ́ ìyàwó òrìsọ́ọ̀sì ni fifty fifty ni kó o tètè gbọ́ tèkì mi nísìn asàjẹmọ́sẹ̀ lè mi fifty fifty ni mo dúró sí yorùbá nation fifty percent mo dúró sí election tó fẹ́ wáyé ọmọ wa ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀kẹ̀ sí dọ̀mọ ẹlòmíì fifty percent that is my take I will rather tell you the reality than láti mọ pàjá lọ́bọ mi ò wáyé láti wá sí bẹ́ẹ̀. ọ̀nà méjèèjì mo la tán sí. Si whatever tó máa ń sẹ́nu yorùbá nation i am in support one hundred percent ṣùgbọ́n òṣèlú ti ń bẹ lóde yìí kí wọ́n má fi re ṣàpínlẹ̀ i am also in support and let me make it clear in support of Bola Ahmed Tinubu that is one hundred percent because àwọn mẹ́ta ní ń bẹ lórí tábìlì níwájú wa Àtíkù ń bẹ ń bẹ Òbí ń bẹ ń Bọ́lá Tinubu ń bẹ ń orí mi ò wá ní yí yí yí yí kí n sọ pé Bọ́lá Tinubu sẹ̀mí sẹ̀mí sẹ̀mí sẹ̀mí kí n wá campaign fatiku tàbí kí n wá pé òbí ni ẹ dìbò fún o kò lè ever wáyé tí n bá sùn lójú oorun máa jí so wọn ò gbé fún o wọn ò gbé fún o ẹja kọ́ support ẹ̀ náà yá wọlé o kò ní wọlé ẹja kọ́kọ́ tì lẹ́yìn náà bàbá wa ṣàtìlẹ́yìn fún tá a sa gbogbo agbára wa fún tí ọba wa débẹ̀ a lè pè wálé padà sáà awé fún yín wọn ní pé fún yín náà síbẹ̀ ni wọ́n pé fún yín awé fún yín pé wọ́n da kíní ìrú síbẹ̀ ni wọ́n ní dàrú ẹ̀ sọ́pọ́ọ̀tì wa ẹ̀jẹ̀ àjọ lára àjọsọ kó tó lọ so kíran yorùbá ó stop láti máa àtáàkì bọ́lá ahmed tinubu ẹnu ọmọ ló ti gba pé ya òun eh, ẹnu ọmọ ló ti gba pé ya òun ọ̀dà o aláró ò dá sí o because o lè lé ní sílẹ̀kùn fún títa àwa là ń fáwọn karambà nìkan láàyè níta láti wọlé láti máa fi Bọ́lá Ahmed Tinubu ya tayín ojú tì ojú tọ̀rẹ́ mi ojú ọ̀tì mi wọ gangan lólórí aláìní tìjú fi Bọ́lá Tinubu sípò bàbá tó bí ọlọ́mọ kó domi kí Bọ́lá Tinubu domi ẹ̀jẹ̀ agbọ̀n sórí àga l'Àbújá. instead tàti kú ọba fi débẹ̀ jágbọ́n bẹ̀ tí òbí ọba fi débẹ̀ tí ọmọ wa du èkó mọ́ wa lọ́wọ́ tóbi bá jẹ president kọ́lẹ̀ yíbo máa du gọ́vnà lẹ́kọ̀ọ́ tí ọba ti rí bẹ́ẹ̀ ni wí àtẹ́bá ti rí mi wá fi kagun mi mú. so tẹ́kọ̀ọ́ bá ti wá bọ́ lọ́wọ́ ọ̀ràn Yorùbá kí ló tún wá kú o ẹja ronú wa jinlẹ̀ dáadáa handbag méjì ló yẹ ká fàdání ẹja fa Yorùbá Nation báyìí ká fa Bọ́lá Tinubu báyìí. so eléyìí tó bá kọ́kọ́ bọ́ sí ń bẹ̀ ká jẹ tọ̀ìtọ̀ì lọ́nà méjèèjì ọjọ́ ọ̀la wa ní tọ̀ìtọ̀ì tá a lè jẹ́ ń bẹ̀ tí Tinubu bá débẹ̀ ìmí nígbàgbọ́ wípé yóò ṣe nǹkan díẹ̀ ó lè má yí Nàìjíríà padà tán o ṣùgbọ́n àǹfààní kan tó sí wa nílẹ̀ Yorùbá bí ó débẹ̀ àǹfààní kan kò ní délẹ̀ yorùbá o many things náà bá bá wa dùn nílẹ̀ yorùbá tí àwa mọ̀ tí wọ́n mọ̀. kí ló dé tó pé Lagos State Èkó ni target gbogbo wọn ojúkú ò bá rí Republic of Biafra gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá ṣe pé ọ̀kánjúà ojú ẹ̀ ó wà lẹ́kọ̀ọ́ ó ti ṣẹ́gun Nàìjíríà sẹ́yìn náà Èkó ti ń lé lọ́jọ́ ọdọ́ rẹ̀ kí wọ́n tó lè padà lọ́rẹ̀ ìbá ti tẹ́ kó èkó ọmọ yíbò nìbá máa jẹ gómìnà lẹ́kọ̀ọ́ nìsín so èèyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀ o kò lè ríra bọ́dọ̀ wọn o àkàndá pẹ́tẹ́pẹ́tẹ́ tí ń bá ti ràn ní pápá o ẹni tó ta bà ló lè sọ ẹ̀ ń bá ta bà lọ́lẹ́ ẹni tó bá ta bà ẹ fi sọ̀sùn ẹ fi kínra àkàndá ilé mi ń pè mí mọ́ ń lọ mo ní òní pọ̀ èmi ọ̀mọ́ bí ṣe é pọ̀ o ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ọkún lóko ẹ̀pà ikún kan lóko ẹ̀pà kan wọ́n ní ikún ọgbọ́n wo ló ń dáná ó ní sàdédé tí n bá ti ń lọ ní tèmi ó ní mọ̀ sàdédé tí n bá ti tọ́ bá ti yanu ló máa ń bá gbẹ ẹ̀pà lẹ́nu òun so bí ọ̀rọ̀ ṣe jẹ́ pẹ̀lú àkàndọ́ra wíkòǹkò náà nù aláàní fagùn ọ̀rọ̀ ń farẹ̀ ẹ̀gùn láti wá ṣèyí sí àlébínú bọ́lọ̀hún bá ṣe dá wa ògo ni fọ́lọ́hún oore ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ ni mímọ̀ ṣe kọ́ o dídá kọ́ o wà á ìtàmọ́dá tó tàmọ́gbọ́n tó tàmọ́nímọ̀ tó tàmọ́lóye tó tàmọ́níwà tó ṣé wà mí tiẹ̀ dá ni ń bọ́lọ́ mánéèjì mi ni well ikú òní pa wá àìsàn òní ṣe wá lọ́jọ́ àtìmí àtẹ̀yìn kájọ fa ẹ̀kú dẹ́gbẹ́ra òní ọjọ́ ìsinmi ọ̀la lọ́jọ́ ajé lágbára ọlọ́run ajé òní jẹ́ wá lérè àwa alájẹ ajé lérè àánú ọlọ́run àlàyé ní fèsì lẹ́ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV ẹ sọ̀scribe sí YouTube channel mi Awikonko TV ẹ wà èdè Yorùbá TV oríkì Yorùbá TV ẹnu ẹnu mo fi ń sọ pátẹ̀ síwájú lẹ́wà èdè Yorùbá kọ́lọ́hún ó fún mi lórí ọ̀fẹ́ ni látìgbà tí mo ti ní accident yẹn ni oríṣiríṣi nǹkan ti yípọ̀ mọ́ra wọn kò rọrùn fún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 sister ó tí ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dá. sísítà o èmi ló dọjọ́ mi rìn o. ilé tìyá akanda mò ń relé mi o. ilé mọ̀yá yẹrù ọ̀gìn ó ti ń lọ. dádì àmọ́ mi alákàndá ló ń dágbére. brother sísítà o èmi ló dọjọ́ mi rìn.